adáwọ̀pẹ́ fún olúwa àtọ̀rọ̀ ìkẹ́ àtìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá anábì sallallahu alayhi wa alihi wa sallam àtọ̀rọ̀ fún àwọn ará ilé àtàwọn sàhábà àti gbogbo olùsìnlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala pẹ̀lú lànà anábì sallallahu alayhi wa alihi wa sallam títí di ọjọ́ ìgbéǹdà al يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم ọjọ́ tí kò ní ṣàǹfààní máa lu gbogbo àwọn dúkìá tí àkójọ nílé ayé ọjọ́ táwọn dúkìá yóò ní ṣàǹfààní fáwọn tó ní wọn wala banun bẹ́ẹ̀ ni àwọn ọmọ wọn ní ṣàǹfààní fáwọn tó bí wọn lọ́jọ́ náà nígbàtí àwọn tó bí wọn ò bá ti rìn ìlànà eléyìí tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó yọ́nú sí illa man ata Allaha bi qalbin salim àfi ẹni tí ó bá wá bá ọlọ́run bá Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tí ó là àti kókò lọ mo jẹ́rìí pé kò sí ẹnìkankan tó tọ́ láti máa jọ́sìn fún lódodo àtẹrù Allah subhanahu wa ta'ala nìkan kò sì jẹ́rìí pánàbí sallallahu alayhi wa alihi wa sallam ẹrú ọlọ́run ba òjíṣẹ́ ọlọ́run ba ni àlékún ìkẹ́ ọlọ́run ba àánú ọlọ́run ba kó má bá nàbí sallallahu alayhi wa alihi pẹ̀lú ìlànà Nabi sallallahu alayhi wa alihi wa sallam títí di ọjọ́ ìgbìyànjú al-qiyama ìdánilẹ́kọ̀ọ́ tí a mọ̀ gbọ́ ní àsìkò táwà yìí òun náà ni tafsirul Qur'an al-Karim ìtumọ̀ alápàlẹ́ àtàlẹ́ta fún oṣù Ramadan ilé tí a wà nínú èyí a oṣù Ramadan mọ́dún 1443 lẹ́yìn hijira nabi sallallahu alayhi wa alihi wa sallam láti ìlú Makka alápalé lọ sínú Madina a tafsiru Ramadan gẹ́gẹ́ bí a ṣe máa nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ṣe pàtàkì tó dẹ̀ jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ìta fún oṣù rọmọdọ́ọ̀nù nítorí pé oṣù rọmọdọ́ọ̀nù ṣàrò ìkọ̀án oṣù alkọ̀án karim oṣù ìlọ́lọ́wọ́ bá lọ́sùn hánù tààlà lóṣù alkọ̀án karim kalẹ̀ fún ànábì sallallahu alaihi wa alihi wasallam àti gbogbo àdúgbò rẹ̀ nítorí إليه تام في سمى لنوبا تام في سنوبا الله سبحانه وتعالى في هذا الشهر المبارك من وسوالك ملتا وعيبون لتفسير القرآن الكريم a ní ìtìsíwájú a bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìtẹ̀wọ̀n ilé tí àwọn tí ń wọlé نظرت إلى السماء وقلت ربي أتيتك تائبا أرجو رضاك أتيتك خاضعا والقلب يبكي وما لي في الورى رب سواك أنا العبد أنا العبد الضعيف وأنت ربي وما لي ملجأ إلا حماك أنا العبد الفقير وأنت حسبي غني لا غنى إلا غناك أنا العبد الذي اكتسب الخطايا وأنت الله ترحم من أتاك فجد لي يا كريم بفيض عفو ويسر لي المسير على هداك وهب لي من لدنك هدى ونورا وأكبرني إلهي من عطاك وبالبركات أسعد أهل بيتي وسربلهم بثوب من وَأَكْرِمْ أُمَّتِي أمتي دَوْمًا دوما إلهي يا مجيب لمن abẹ́lúwà jalla wa àárín gbogbo àwọn ìyìn ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ìsàfọ̀mọ́ fọlọ́wọ́ba eré tí orin ìkó sínú fọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala fún gbalẹ́sìn lọ́wọ́ba àwọn ìtọrọ orí lọ́dọ̀ lọ́wọ́ba Allah subhanahu ìbẹ́ lọ́wọ́ba Allah subhanahu wa eré tí àdúrà ìkó sínú fọlọ́wọ́ba Allah subhanahu wa fún gba àwọn àdúrà náà fún gba kó gbà lọ́wọ́ wa kí ó sì fi awọn lọ́rẹ àwọn nǹkan tá lọ́wọ́ awọn ọba Allah subhanahu nínú àwọn àdúrà náà tí ó kó sínú ní ìmá tọrọ àforíjì tẹ̀lé tá fi wá ọlọ́run wa àforíjì lórí àwọn ẹ̀ṣẹ̀ wa ìforí wa jìnwá àlẹ́yìn ní báyìí a máa tẹ̀síwájú pẹ̀lú gbọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala nínú tafsiru surati al-Mutaffifin tafsiru surati al-Mutaffifin ìtumọ̀ surati al-Mutaffifin eléyìí tí a ń bá lọ ni a tẹ̀síwájú lórí ẹ̀ pẹ̀lú gbọ́lọ́wọ́ bá Allah لعظم هذه الصورة nítorí títóbi sóòrọ̀ yìí yóò ga yóò sì bá mú kí a tún àwọn àlàyé kan ṣe àbí kí a ṣe àfikún lórí àwọn àlàyé kan tí ó ti wáyé àbí kí a mú àwọn àlàyé kan tuntun wá lórí àyà alákọ̀ọ́kọ́ eléyìí tí a ti ṣàlàyé nínú sọ́rọ̀ yìí torí pé yìí a ti àyà alákọ̀ọ́kọ́ nínú yìí ṣùgbọ́n àwọn àǹfààní pọ̀ gan eléyìí tí a fẹ́ kí a kamú àwọn àǹfààní pọ̀ gan eléyìí tí a fẹ́ ká àwọn gan eléyìí tí a fẹ́ a mọ̀ nínú ìbẹ̀rẹ̀ àyà suratul mutaffifin eléyìí tí a wà nínú èyí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala nínú sura yìí ìtọ́lọ́wọ́n bá alékílá fi sọ̀dárọ̀ ìtọ́lọ́wọ́n bá alékílá fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú sura yìí gbólóhùn yẹn gbólóhùn tí ó lágbára ní eléyìí báyìí a ìgbénigégún ni ló mọ́ ń túmọ̀ sí bákanáà ó mọ́ ń túmọ̀ sí kòtò kan nínú ọ̀nà eléyìí tó yẹ sí pé a ètútù àwọn ọmọ aná tí ó mọ̀ sàn lábẹ́ rẹ̀ nígbàtí alimamu abubakari rahimahullahu ta'ala imamu mufassirin sheikhul mufassirin gbàtí wọ́n sàlàyé lè láti nù tafsiru wọn a wọ́n sọ wípé ìtumọ̀ wáìlù wọ́n ni náà ni alwadi alladhi yasilu min sadidi ahli jahannam fi asfaliha lilladhina yutaffifun ìtumọ̀ wáyé lónìí mọ̀kànfífí nìyẹn الوادي الذي يسيل من صليل أهل جهنم في أسفلها للذين يصففون wọ́n ní nǹkan tọ́nà ọba Allah subhanahu wa ta'ala ń sọ nínú àyà yìí òun náà ní pé ọgbọ́n kan ilé tó yẹ sí pé ọyún àwọn ọmọ aná ìtútù àwọn ọmọ aná ìtútù tí ó máa jáde lára àwọn ọmọ aná yóò máa tàn rẹ̀ eléyìí tí ètùtù yìí mọ̀ sàn lábẹ́ rẹ̀ kó máa bẹ fún àwọn al-mutaffifun àwọn tí wọ́n dí òṣùwọ̀n kù alwadi alladhi yasilu min sadiqi ahli jahannam fi asfaliha lilladhina yutaffifun wọ́n ní túnmọ̀ rẹ̀ nìyẹn àti a bá wọlé báyìí a rí pé ọ̀rọ̀ tó lágbára ni àdéhùn yà tó lágbára ni ilé ìtọ́lọ́wọ́ bá lọ́sù hánà tààlà kún ṣe fún gbogbo ẹnikẹ́ni tí ó bá kún sí àbúrú yìí àbúrú àbúrú àtẹ̀fẹ́ òun náà ni kí a máa dín òsùn wọn kù ká máa jàǹbá àwọn èèyàn níbi òsùn wọn wíwọ̀n ọlọ́wọ́ bá lọ́sù hánà tààlà ní ayé yìí kó máa jẹ́ ti wọn nínú náà lílẹ̀dínà yunkisuna an-nas tọ́bá wà lè sọ pé yunkisuna an-nas tọ́bá wà lè sọ pé yankusuna an-nas fẹ́ẹ̀lù yẹn ọ̀nà méjèèjì ló mọ́ ń gbà wá tí ó sì ma túnmà mùsàádì lọ́nà méjèèjì lílẹ̀dínà yanqusuna an-nas aw lílẹ̀dínà yunqisuna an-nas wa yabkhasunahum huquqahum wa yabkhasunahum huquqahum ah, fi makayilihim idha kaluhum àbáwa alimamu Tabari wọ́n ní nǹkan tí àyà yìí sọ nìyẹn wípé àwọn alìmọ̀tọ̀fìbò ààyè yìí tọ́lọ́wọ́ba Allah subhanahu wa ta'ala tí ó ń ṣe lérí rẹ̀ fún wọn yóò máa jẹ́ ti wọn àwọn tí yẹ́ sí pé wọ́n máa dín ẹ̀tọ́ àwọn èèyàn kù à nígbàtà bá wọ́n sùn wọn fún wọn wọ́n máa ṣe jàǹbá fáwọn èèyàn wọn ní wọn òṣùwọ̀n wọn pé wọn a máa dín òṣùwọ̀n kù nǹkan tó yẹ kán ìtọ́ yẹ kán wọn fáwọn èèyàn ní òṣùwọ̀n wọn á dínkù nígbà tó bá wọ́n sì wọ́n fún wọn fi makalihim idha kaluhum aw mawazinihim idha wazalu lahum anil wajibi lahum min alwafa òṣùwọ̀n bóyá ilé ìtọ́jẹ́ òṣùwọ̀n nǹkan oníwóró ni àbí ó jẹ́ òṣùwọ̀n nǹkan oníwúwo wọ́n máa ń dínkù wọn à ní fún àwọn èèyàn ní òsùn wọn eléyìí tí ó jẹ́ ọ̀ràn àyàn kan fún wọn tó jẹ́ tọ́ wọn nígbà tí wọ́n bá wọ́n sùn wọn fún wọn àbátọ̀ wípé wà ápùlù dhalika mina shay'i safif wọ́n ní gbólóhùn yìí ìpínlẹ̀ rẹ̀ ibi tán ti òun náà ni nǹkan tó kéré nǹkan kékeré so ó túnmọ̀ sí àwọn tí wọ́n dín òṣùwọ̀n kù nǹkan kékeré náà ni nǹkan tí wọ́n jí lára àwọn tí wọ́n wọ́n gbogbo tí wọ́n fẹ́ tọ́fẹ́ jalè lára àwọn èèyàn yìí mélòó náà gbogbo dínkù sí tipátipá ni wọ́n fi rí kí ọ̀dà kan dílẹ̀ mbẹ̀ mélòó náà ní kí ọ̀dà kan nínú òdìdí ráyì torí pé tán bá ti jí ń tọ́pọ̀ àwọn tí wọ́n ń jí nǹkan yẹn lára wọn àwọn tí wọ́n ń dín òsùnwọ̀n yẹn kù fún wúmà tí wọ́n wàrà jí díẹ̀ wọ́n rọra jí díẹ̀ lára òsùnwọ̀n yẹn ń wà nínú ẹ̀ ni ike alágolo mẹ́jọ ni tòtúpátipá ní kófí orí agolo kan àbídàbí agolo jíkù lórí kíkan ṣùgbọ́n gbà tó bá gbèrè jọ lórí gbogbo àwọn èèyàn báyìí yóò padà di tọ́pọ̀ yóò padà di tọ́pọ̀ ṣùgbọ́n nǹkan kéékèèké náà ni wọ́n fẹ́ jí òun náà ni wọ́n fẹ́ dínkù nínú sùn wọn eléyìí tí ẹni tí ó lòsùn fi ní fura so lọ́lọ́wọ́ bá lékelá fi ń pè wọ́n ní almutaffifun yẹn ni pé àwọn tó jẹ́ pé wọ́n ń dínkù nínú sùn nǹkan díẹ̀ nítorí àti jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ lọ́nà àbòsí pẹ̀lú òsànwọ̀n walmọ̀tọ́fìbù ẹni tó ń pè ní almọ̀tọ́fìbù òun náà ni almọ̀kọ́lílú haqqa sahibil haqqi amma lahu min alwafa'i wat-tamami fil kayli aw al-wazni ẹni tó ń pè ní almọ̀tọ́fìbù òun náà ni ẹni tí ó ń ṣe ní kékeré ẹ̀tọ́ ẹni tó lẹ́tọ̀ọ́ láti gbà lọ́wọ́ rẹ̀ ó ń ṣe ẹ̀tọ́ yẹn ní nǹkan kékeré ó ń fún ní kékeré in tó lẹ́tọ̀ọ́ láti fún ní pípé ọwá ń fún ní kékeré nínú nǹkan yẹn kò fún ní nǹkan yẹn pé níbi òsùnwọ̀n wíwọ̀n ilé tó wọ̀n tó yí báyìí sí ilé ìbáyìí àwọn tó ń pè ní almọ̀kọ̀tífòrì yìí wa ta'ala ló mubtada òun ni lilmọ̀tọ̀tìtì òun ni kọ́bàrù wáyílò lilmọ̀tọ̀tìtì so mubtada wà kọ́bàrù ni almubtada wà kọ́bàrù mubtada wà kọ́bàrù so wáyílò òun ni mubtada kọ́bàrù ẹni lilmọ̀tọ̀tìtì so almubtada wà kọ́bàrù òun náà ni lọ́dọ̀ àwọn onímọ̀ náhù wá ní jumlatun ismiya jumlatun ismiya tún مرتبة من المبتدأ والخبر jumla tí àkójọpọ̀ ọ̀rọ̀ tó jẹ́ pé àkójọpọ̀ ọ̀rọ̀ orúkọ ni eléyìí tí wọ́n gbégun ra wọn láti di al-mubtada wal-khabar jumlatun murakkabatun jumlatun ismiyatun murakkabatun min al-mubtada wal-khabar so eléyìí báyìí lọ́lọ́wọ́n bá àlíkẹ́ láti bẹ̀rẹ̀ áyà yẹn wa'id tó lágbára ìlérí ìyà tó lágbára orí báyìí òun náà lélẹ́yìí báyìí túmọ̀ sí nínú àwọn tí wọ́n wáyé òun náà ni pé ibi dandan ọlọ́run ọba ìbínú ọlọ́run ba subhanahu wa ta'ala làánà ọlọ́run ọba igun ọlọ́run ọba subhanahu wa ta'ala igun rẹ̀ kó mọ́ ọbẹ̀ fún àwọn tí wọ́n jí òsùn wọn kù náà eléyìí báyìí a fẹ́ tí a jẹ nínú àyà yìí o ni wípé alimamu zahabi rahmatullahi alayhi nínú tírà àwọn tó pè ní alkabair wa tabyinu al-maharim wọ́n tàlàyé fún wa àwọn nǹkan tàbí máa ma àwọn bọ̀wábìl àwọn májẹ̀mú tàbí máa ma àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi tọ́nà ọba àdékẹ́lá bá ń ṣe ìlérí ìyà lórí ẹ̀ṣẹ̀ kan ká mọ̀ wípé ẹ̀ṣẹ̀ yẹn nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi bákan náà tá a bá rí tọ́nà ọba Allah subhanahu wa ta'ala bá ń làánà àwọn ẹlẹ́ṣẹ̀ yẹn àwọn ẹlẹ́ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ kan àwọn tí ń ṣe tọ́nà ọba àdékẹ́lá bá ń làánà wọn ká mọ̀ wípé ẹ̀ṣẹ̀ yìí tẹ̀lé ọ̀rọ̀ tó ń mílẹ̀ mùtàbá rè mí so bákan náà tí a bá rí àhádù ìlérí àhádù ìyẹn ni pé ìjìyà tayé tọ́lọ́wọ́n bá àlejọ́lá bá fi torí ẹ̀ṣẹ̀ kan tọ́lọ́wọ́n bá rọ̀ dábà hajj tọ́lọ́wọ́n bá àlejọ́lá bá gbé ìjìyà ìjìyà táyé tọ́lọ́wọ́n bá àlejọ́lá bá gbé kalẹ̀ pé ẹni tó bá ti rú ẹ̀ṣẹ̀ báyìí o iye ìjìyà báyìí iye ẹgbà báyìí àbí iye àdéhùn ìdájọ́ báyìí nìkẹ́ ṣe fún bóyá pípa ni o àbí nínà lẹ́gba ni o orí bá ń sìn so àbí títì mọ́lé gbogbo àwọn eléyìí báyìí hududu ni wọ́n gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá a bá ríro àwọn nǹkan báyìí tá a bá rí nínú ẹ̀ ó jẹ́ kóríra pé ẹ̀ṣẹ̀ ńláńlá ni eléyìí tó túmọ̀ sí pé ìgbà tá a ti wá rí irú nǹkan yẹn nínú ẹ̀ṣẹ̀ atẹ̀síf ká máa jẹ́ òṣùwọ̀n kù a jẹ́ pé ìmá jẹ́ òṣùwọ̀n kù kẹ̀bí ọwọ́ tó ń ní kàbá ìrìn dùnú ẹ̀ṣẹ̀ kan náà àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi afẹ́ kí á dìmú nínú àyà yìí ó ní wípé wáìlún eléyìí tí ó fi ń dáájú tó ti fi ń lẹ́tọ̀jú òun náà ní kí gbólóhùn yìí wá pẹ̀lú rọ́fẹ́ù kọjẹ wáìlún ṣùgbọ́n bákan náà ó lẹ́tọ̀ kọ́ bí nọ́ọ̀sì orí pé tí yóò gba fátà ó lè wà bẹ́ẹ̀ náà orí bá ń bí ṣùgbọ́n lè tó fi ń dáa jùlọ òun ni kọjẹ́ kí ni kọ́ wá bí rọ́fẹ́ì kọ́ wá pẹ̀lú rọ́fẹ́ì pẹ̀lú bó ṣe gba tó mọ̀ èyí tó jẹ́ wá ìlú orí bá ń bí so nítorí wípé a dùwà ní ìpè ní ilé ìtọ́lọ́wọ́ bá lọ́sù hánà tààlá ń ṣẹ́ lórí àwọn tí wọ́n bá ń ṣe ẹ̀ṣẹ̀ tí ọlọ́wọ́ bá àlíkẹ́lá tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ nínú áyà yìí afáwa Makki rahmatullahi alayhi ìgbà tó ń sọ̀rọ̀ nípa gbólóhùn wá ìlú ní ìkan náà àwọn àgbàfà onímọ̀ nípa ìdí òun náà ni àfà wa Makki wọ́n ni walmuktaru fi wailin wa shibhuhu aw wa shibhihi walmuktaru fi wailin wa shibhihi wọ́n ni eléyìí tí a sàlẹ́sà eléyìí táwọn onímọ̀ nípa ìdí sàlẹ́sà níbi gbólóhùn wá ìlóhun àti irú àti gbólóhùn tó bá jọ àti irú ilé tó jọ wọ́n ní idha kana ghayra mudafin ar ni pé tí ó bá a tàbí ti rẹ̀ sí gbólóhùn míì ni kí ó jẹ́ ni al-mukhtar ó ní nǹkan táwọn olùmọ̀ nípa ìdésà lẹ́sà ni pé wíwọ́ rẹ̀ a ma wọ́ ní rọ́pẹ̀rù ni ìdàkánà ọ̀rọ̀ mọ̀lọ́fì tó bá yẹ pé gbólóhùn yìí kìí ṣe gbólóhùn tá tàbítì rẹ̀ táà látàbítì rẹ̀ tára gbólóhùn mi so ilé ìtọ́ta lẹ́ta ni àrọ́fẹ̀rù wáyà júùdù násùbù ọwá lẹ́tọ̀ọ́ kápù ní násùbù náà kódà tí a bá ti ìzọ́fà rẹ̀ náà yẹn ni pé tí a aw mu'arrafan tó bá jẹ́ pé gbólóhùn wailun tó bá jẹ́ pé mudhafu ni ìyẹn ni pé afiti sí di gbólóhùn mi aw kana mu'arrafan àbí gbólóhùn yìí ó jẹ́ gbólóhùn tí a gbé wá bí ta'rif ìyẹn ni pé àrọ́fà rẹ̀ atọ́ àfáwà mọ́kí wọ́n ní ilé ìta àtàlẹ́ta tó bá ti lè rí bẹ́ẹ̀ òun ní ká fún gbólóhùn yẹn ní násùrù ká fún ní gbólóhùn náà ní násùrù irú àpèjúwe ní wailakum wailakum tẹbáwò wẹ́ìlú ń bẹ̀yẹn ẹ̀rí bí a ti tẹ̀yì sọ́fà rẹ̀ sí di kún àbí so nítorí ẹ̀láyé fún ní násùrù yóò máa jẹ́ wailakum náà ah, tó bá ti jẹ́ sí pé a ti yìnbọn ọkọ̀ agbólò yìí eléyìí tí àwọn onímọ̀ sà lẹ́tà òun náà ní kí ni o kí agbè wá ní mansub kí a nà sọ́bà rẹ̀ so ẹgẹ́ bí wailakum la taftaru gbólò náà bá sọ pé wailakum la taftaru orí bá yìí so tábá a rí wípé wailu ń bẹ̀yẹn wail yẹn a ti yìnbọn fà rẹ̀ síbi nítorí ẹ̀nà fi nà sọ́bà rẹ̀ náà eléyìí báyìí ní àwọn àǹfààní eléyìí tí a ká mú nínú gbólù yìí ni alẹ́yìn eléyìí báyìí tàbí sàlàyé pé wáyé lórí mọ̀tọ̀fìfì so nǹkan tó ń túmọ̀ sí òun náà ni pé ibi dada ọlọ́wọ́n ba ẹgbẹ́ ọlọ́wọ́n kan nínú ná eléyìí tí ìtútù àti ọyún àwọn ọmọ náà máa kàn lábẹ́ rẹ̀ kó máa jẹ́ títà wọn ajé òsànwọ̀n kù lẹ́yìn yẹn ààrẹ ẹlẹ́kejì òun náà ní ká lọ sí ibi gbọ́dọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ilé الذين إذا اكتالوا على الناس يستوفون ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ní àwọn al-mutaffifun ọlọ́ọ̀bá rí káwọn sàlàyé wọn ọlọ́ọ̀bá ní alladhina idha iktalu 'ala an-nasi yastawfun ọlọ́ọ̀bá àwọn lẹ́n tó yẹ sí pé àwọn làwọn tó yẹ sí pé idha iktalu 'ala an-nasi wọ́n bá lọ ra ọjà lọ́dọ̀ àwọn èèyàn tó jẹ́ ọjà olóṣùwọ̀n tọ́mà lọ wọn sọ wọn lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ ra nǹkan lọ́dọ̀ yẹtàgbó wọ́n gba òsùnwọ̀n tí wọ́n tí ó pè é tọ́bá fẹ́ lọ wọn sọmọ eré ìtàwọn fi rajà wọ́n wọ́n tí ó pè tí ó tó máa pè náà alẹ́dínà ìdàkítàlù àìlànà sí yẹtàgbó níbi bíi àwọn àǹfààní kan náà bẹ tí afẹ́ká ṣe ẹgẹ́ bí afáwa albarro ayẹjẹbẹ̀ yìí sọ àti afáwa alkisari àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn onímọ̀ nípa ìdè wọ́n ni alladhina idha iktalu ala an-nas wọ́n ni àlá tó wà ń bẹ̀yẹ bí ma'na min ó oye bá ń sì so wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ mẹ́ẹ̀ ni pé àwọn ará fi méjèèjì yẹn wọ́n ṣiṣẹ́ fúnra wọn ni ìyẹn ni pé àìlá yẹn ó ṣiṣẹ́ mí torí wípé àwọn ará fi méjèèjì yẹn yàtà àkọ́bá wọn a máa gba sí ara wọn ṣe ìyẹn ni pé ibò míì tó yẹ kí mínú wà àìlá lè wà ń bẹ̀ tí ó ṣiṣẹ́ tí mí fẹ́ ṣe tó yẹ pé ìtumọ̀ dáàtù mí sí òun náà látú àlá sí mẹ̀yẹn àìlá ṣiṣẹ́ tí mí tó fẹ́ ṣe mẹ̀yẹn bákan náà a lè rí mínínà níbi tó yẹ kí àìláwà nípa àwọn arábí méjèèjì yẹn yàtà àkọ̀bá ni àwọn arábí méjèèjì yẹn wọ́n máa gba tẹ́ṣe fúnra wọn àwọn arábí méjèèjì yẹn wọ́n máa gba tẹ́ṣe fúnra wọn náà ilé ni nǹkan tí a fáwa alfarro rahimahullahu ta'ala nǹkan tí wọ́n sọ báwọn náà sọ ní ẹ̀ púpọ̀ àwọn tí mo sọ yìí àwọn àgbàfà ni wọ́n jẹ́ númọ̀ ìdí al-Qarani al-Kisani ni al-Akhfash ni àwọn àgbààgbà nínú ìmọ̀ èdè nìyẹn tó yẹ pé tí a bá fẹ́ wádìí nǹkan kí al-Akhfash al-Kisa'i àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí al-Zajjaj òyìnbá ní kódà Zamakhshari so Zamakhshari náà nínú àwọn àgbà fáìlì òyìnbá ní so Zamakhshari tọ́jọ́ Mu'tazili ala kulli hal gada bẹ́ fi amúnú àǹfààní bí o ní pé alladhina idha iktalu ala an ìbánigbé àlẹ́bí na ìdàkítàlù mìnàlìlà ọlọ́wọ́n bá ní àwọn alìmọ̀tọ̀fìfò tọ́lọ́wọ́n bá alìkẹ́lá gbé tépè ń bí tọ́lọ́wọ́n bá ní kí ìdíjẹ́ lọ́wọ́n bá kó máa jẹ́ ti wọn ó náà ni àwọn tíkẹ́ pé ìdàkítàlù alẹ́nàájí ìsọ̀fò ó láwọn tíkẹ́ sí pé tábà lọ wọn òsùn wọn lọ́dọ̀ àwọn èèyàn yẹ́sọ̀fò wọn á gba òsùn wọn yẹn wọn àwọn tí ó pé tó máa pé nígbà táwọn bá fẹ́ gba òsùn wọn tí wọn lọ́dọ̀ àwọn èèyàn nínú àwọn àǹfààní tàbẹ́ká ṣe ń bí òun náà ni kí a gbọ́ yé wípé ìgbà míì ẹ́ẹ̀rí àwọn árabi kan tó yẹ sí pé ó gbaṣẹ́ ti fárabi míì ni àwọn ẹlòmíì nínú àwọn tí wọ́n ya aláìmọ̀kan àbáwọn onífẹ́nú wọ́n wá máa túmọ̀ rẹ̀ nítùkùtù irú ẹni tí níbi àmìntùmọ́ǹfì sàmà ọ̀rẹ́bà yìí àbí níbi Allahu ittaba ọ̀rẹ́bà yìí sí ibi hadithu Mu'awiyata ibn Hakam al-Sulami rahmatullahi alayhi Mu'awiyata ibn Hakam al-Sulami hadithu Mu'awiyata ibn Hakam al-Sulami tí Ànábì sallallahu alaihi wasallam bi jariya yẹn léèrè ẹrúbìnrin fi sama so gbólóhùn sí tó wà ń bẹ̀yẹn ó wà àti àwọn tí wọ́n níròyìn wọn náà àwọn tó ń tako ìtìwá ìtìwá wọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tí wọ́n ń tako ọwọ́ àánú àwọn ìgbà tó máa fi ń dá ìlú jùlẹ̀ fáwọn èèyàn pé tí ń bẹ̀ yẹn ni tó ń túmọ̀ sí ni pé ọlọ́run bá wà nínú sámà wípé nítorí pé sí vọ́ọ̀kù màkàn òun ló máa ń túmọ̀ vọ́ọ̀kù màkàn ni orí bá ń pè nínú àwọn ìtumọ̀ tí dẹ̀ nìyẹn tó tọ́ tí ó máa ń túmọ̀ nínú ìjọba sọ wípé àmìntùn man fi sàmà ìjẹ́ fọkàbalẹ̀ sí ẹni tí ń bẹ ní sánmà ni sọ̀hán wà sọ pé báwo ni ó ṣe wá lè wọlé kásọpọ́lọ̀ ọba àlìsọ́lá ń bẹ ọ́n bẹ nínú sánmà báwo ni sánmà ti lè kọ̀ǹtẹ́nì ọlọ́run ọba ṣọlọ́run ọba kò yẹ kó sí nínú sánmà ìrúbọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ó tóbi ju gbogbo ẹ̀dá rẹ̀ lọ tàbáwọ́ sọ pọ́lọ́run ọba àlìsọ́lá ń bẹ nínú sánmà ajẹ́ pé sánmà tóbi ju ọlọ́run ọba nǹkan tí ń bẹnu rẹ̀ yẹn máa ń ní ìhátọ̀ tí nǹkan yẹn yóò rọ̀ pé káàntì bá ń bẹ ní tí ó bá kó sínú ni tabatọ yìí pé omi ń bẹnu kọ́ọ̀pù ìtumọ̀ yẹn ni pé kọ́ọ̀pù yẹn ti kíni ọ̀rọ̀ pé ká omi yẹn tó kọ́ọ̀pù yẹn tóbi ju omi yẹn lọ lóbi kọ̀ǹtéènì omi yẹn tàwọn sọpọ́ lọ́wọ́ bá àdíkẹ́lá so tí èyí ó ti máa tako títóbi ọlọ́wọ́ bá lọ́sùn jùlọ bí ká sọpọ́ lọ́wọ́ bá àdíkẹ́lá ló tóbi ju gbogbo ẹ̀dá rẹ̀ lọ eré ìkìtàkù tí wọ́n wà nítorí ẹ̀ tó a jẹ́ pé ọlọ́wọ́ bá Allah subhanahu ta'ala so gbogbo àwọn ẹ̀rí tá à lórí àdìsí wà yẹn a jẹ́ pé kò wọlé tó nìyẹn tí wọ́n wà sọpọ́ lọ́wọ́ bá tó kò ní kò níbi kankan tó wà gbogbo àyè lọ́lọ́wọ́ bá wà lójúmọ̀ sí yẹn pẹ̀lú ìbáyìí àyè màkàn ńláńlá nínú àwọn ibi tí ara bí tí máa ń ta àkọ́bà tó tí máa ń ta náà wábà òun náà lè lè báyìí yẹn ni pé bí tára bí tí máa ń ṣe ara wọn ṣẹ́rí fìtàmà tààrí nínú àwọn áyà yìí àmìntùn mọ́ fìtàmà àbí húwà fìtàmà àti gbogbo àwọn áyà àtàwọn ẹ̀rí àwọn nùsùs tó ń sọ pé Allahu fìtàmà fìtàmà tí ó lè báyìí náà ó jẹ́ ẹ̀gbẹ́ pàtàkì kan tí a ń láti gbọ́yé àwátá jáàrù sínú ìjọmáà tàbá ń túnmà àrìsíwá tàbá sọ wípé àìnà lọ tàbá ní huwa fi sàmà tàbá fẹ́ tún lédè yorùbá ìyẹn pé ìmọ̀ ọlọ́wọ́ bá wà ààrin ọlọ́wọ́ bá ní òkè sánmà so ìtumọ̀ fi sàmà yìí ni pé àlẹ́ sàmà ni ààmìntùmọ̀ fi sàmà tó ìjẹ́ fọkànbalẹ̀ tí ọba tí ń bẹ lókè sánmà ní kìí sọba tí ń bẹ nínú sánmà ọba tí ń bẹ lókè sánmà so fi ń bí báyìí ó ṣiṣẹ́ àìlá ni so eléyìí báyìí ajẹ́kóyíwá yí pé nínú ta àwọn akọba ta náwábà àwọn arabi máa ń ṣe kíni ọmọ ìgbà míì so àìlá yóò ṣiṣẹ́ mí ìgbà míì sí yóò ṣiṣẹ́ àìlá ibi tá sí á rẹ̀ sí àìlá ibi tá a bá ti rí àlágbà ní ájúmọ̀ rẹ̀ ti mí tí ó lè ibá ní àfáwà al-Barra àti àfáwà al-Akhfash àti àfáwà al-Kisa'i òun wọ́n sàlàyé ní ayé yìí nígbàtà ń sàlàyé alladhina idha iktalu ala an-nasi yastawfun wọ́n ní sọ̀rọ̀ yẹ́gẹ́ alladhina idha iktalu mina an-nasi orí so ìtumọ̀ rẹ̀ nìyẹn pé àwọn tó yẹ pé tábà lọ gba òsàn wọn wọn tán bá lọ ra nǹkan lọ́wọ́ àwọn èèyàn ní nǹkan tó yẹ pé wọ́n á wọ̀n lóṣùwọ̀n ni wọ́n á gba òṣùwọ̀n wọn tó máa pé lọ́dọ̀ àwọn èèyàn àwọn àlùsọ̀kìbù nìyẹn o oye bá yìí sì so alábòsí ni wọ́n táwọn bá lọ ra nǹkan tó jẹ́ nǹkan olóṣùwọ̀n wọn à nígbà kí wọ́n yan àwọn jẹ níbi òṣùwọ̀n wọ́n á gba òṣùwọ̀n wọn tó máa pé pérépéré bó tilẹ̀ jẹ́ sí pé àǹfààní kan náà ń bẹ ń bí ìtọ́yẹ ká ṣe orí bá ìsẹ̀ ẹjẹ́ bí àfáwà alfarọ́ mọ́yí sàlàyé nígbà tó ń sàlàyé ọ̀yẹn àfáwà alfarọ́ wọ́n sọ wípé a yùrídù ìkìtàlù mìnànà wọ́n ni tọ́lọ̀ bá nìkẹ́lá ń gbà lérò tọ́lọ̀ bá ń sọ bí ní pé ìkìtàlù mìnànà nígbà bá lọ gba òṣùwọ̀n tán bá lọ ra nǹkan tí wọ́n wọ́n sùnwọ̀n rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn tán bá lọ wọ́n ní àlá àti mí láàyè ibi tí a wà yìí wọ́n ti jẹ́ fúnra wọn wọ́n gbà tí ara wọn ṣe ni yòkọ́ọ̀lù ìkìtàltù minka àfáwà alfarọ́ wọ́n sọ wípé àwọn lárúbá wọ́n sọ wípé minka ìkìtàltù minka ai ìtàwọ̀fẹ́ìtù minka tó minka ní táwọn lárúbá gbà lérò ní pé mo gba òṣùwọ̀n mi pé pérépéré lọ́wọ́ rẹ̀ kéde pé mo gba òṣùwọ̀n kéde pé mo gba lọ́wọ́ rẹ̀ nìkan ìtìfáàrù gbọ́dọ̀ wà ń bẹ̀ yẹn ni pé mo gba òṣùwọ̀n mi ní pípé pérépéré lọ́wọ́ rẹ̀ ìtumọ̀ tí wọ́n bá sọ wípé àtàbà sọ wípé ìkítàlìtù minka ni ìtumọ̀ ní pé ìtàùfẹ́ìtù minka bákan náà alábọ́ sọ wípé ìkítàlìtù àlẹ́ìkà ìkítàlìtù àlẹ́ìkà ìtumọ̀ ní pé àkọ́sù má àlẹ́ìkà àkọ́sù àlẹ́ìkà mo gba nǹkan tó jẹ́ ọ̀ràn àyàn lé olórí kò fún mi in tó wà lórí in tó wà lọ́rùn rẹ láti fún mi mo gbà á lọ́wọ́ rẹ̀ sẹ́mọ̀ pé òṣùwọ̀n náà sì ní nǹkan tí ó jẹ́ tọ́lé lórí láti fún ẹni tí ó fẹ́ gba òṣùwọ̀n tó fẹ́ ra nǹkan lọ́wọ́ rẹ̀ pẹ̀lú òṣùwọ̀n ni wọ́n wà ní ìkìtàlùtù àlèkà ayé àkọ́tù má so báyìí náà ni afáwa azajaj, zajjaj báwọn náà ti sàlàyé ni ìgbà tí afáwa az-Zajjaj táwọn náà ń sàlàyé gbólóhùn oríba ìsì àwọn náà sọ wípé ìdàkítàlú minannas ìtawfu alayhim alkeila ìdàkítàlú minannas ìtawfu alayhim alkeila àwọn almutaffifun làwọn tó yẹ pé ìdàkítàlú minannas sábà lọ gba òṣùnwọ̀n lọ́dọ̀ àwọn èèyàn sábà lọ gba ọjà olóṣùnwọ̀n lọ́dọ̀ àwọn èèyàn sábà lọ ra ọjà tí wọ́n wọ́n sùnwọ̀n fún wọn tí wọ́n wọ́n pẹ̀lú òṣùnwọ̀n wọn ẹ́ wọn lọ́dọ̀ àwọn tí wọ́n bá fẹ́ tajà fún wọn ni orí bá yìí náà ilé báyìí náà ni nǹkan tí àfọ́ àwa àgbàrọ̀ tí wọ́n sọ orí bá yìí náà ilé yìí náà nínú àwọn àǹfààní ilé yìí tí afẹ́kàṣe nínú àyà yìí náà ọlọ́ọ̀bá lọ́sùnmọ́ ni wà ìdàkàlúhùm àwọ́zanúhùm yóò ọlọ́run bá ní àwọn táwa ń wí àwọn àlùmọ̀kọ̀fìkú nìyí tó jẹ́ sí pé nígbà táwọn bá lọ rajà yìí wọ́n á gba òsùn wọn pé pérépéré lọ́dọ̀ àwọn tó tajà fún wọn yìí wà ìdá káàlùhùn wà ìdá hùn káàlùlì náà sí táwọn bá wá fẹ́ máa tà fáwọn èèyàn tó fẹ́ máa wọ́n fáwọn èèyàn tó fẹ́ rà lọ́wọ́ wọn padà àwọ̀wázanúhùn àwọ̀ wọ́n ń ta ọjà fáwọn èèyàn padà pẹ̀lú òṣùwọ̀n orípa ìsìn yóò ti rúùn wọ́n máa wá dín òṣùwọ̀n yẹn kù kò wọ́n ní jẹ́ kó òṣùwọ̀n yẹn pé mọ́ táwọn bá sì fẹ́ lọ rà á wọ́n á gba òṣùwọ̀n wọn ní pípé níbi tán jọra ṣùgbọ́n táwọn bá ta fáwọn èèyàn wọ́n máa dín òṣùwọ̀n kù orípa ìsìn so wa idha kàlúhùm aw wazanuhum yukhsirun orípa ìsìn níbi bíi láàmù kan bẹ́ẹ̀ tí wọ́n ti gbé pamọ́ orí bá yìí so láàmù yẹn wọ́n gbé pamọ́ so ó ní pé wàyíza káàlù láhùm wàyíza hum káàlù lìnàbì ìdá káàlù láhùm nígbà tó bá wọn òṣùwọ̀n fáwọn èèyàn tán bá wá rajà lọ́dọ̀ wọn orí bá yìí so wọ́n wá pa láàmù yẹn wọ́n ní wàyíza káàlù hum orí bá yìí wàyíza káàlù hum sẹ́bà yìí so húmú yẹn maf'ulun bihi ni ó jẹ́ bá yìí so wọ́n á da fẹ́ẹ̀lù yẹn yẹn ni pé fẹ́ẹ̀lù táàlù yẹn wọ́n sọ di muta'addi lọ sí ibi maf'ulu rẹ̀ pẹ̀lú pípa harfu láàmù yẹn rẹ̀ torí pé harfu láàmù yẹn wọ́n mọ́ fi ṣe ta'diya wọ́n mọ́ fi ń sọ fẹ́ẹ̀lù káàlà wọ́n mọ́ fi ń sọ di muta'addi wọ́n ìdá káàlù láhùn wọ́n bá yìí so wọ́n bá parẹ́ wọ́n wá ní wọ́n ìdá káàlù hùn àwọ̀wázànú hùn ayé àwọ̀wázànú láhùn òun náà ni so eléyìí báyìí wá ní èdè àwọn ará Hijaz nìyẹn èdè àwọn ará Hijaz ó nìyẹn so wọ́n bá yìí so àwọn gbé fẹ́ẹ̀lù yìí wọ́n gbé lọ sí mọ̀tàádì wọ́n bá yìí lọ sí ìmọ̀fẹ́lú láì ní fi láàmù bí mọ̀rọ̀pọ̀ clear àmì láì ní fi láàmù yẹ sí so bí àwọn ará hijaz bá ṣe máa ń ṣe nìyẹn oye bá ìsìn náà eléyìí náà ní àfáwà alfarọ́ àlàyé táwọn náà ṣe ní àlàyé tá ṣe níbi áyà yìí náà nìyẹn oye bá ìsìn kódà àfáwà alfarọ́ wọ́n ní sami'tu a'rabiyyatan taqulu wọ́n láwọn gbọ́ tí lárúbáwọ̀ oko kan tó jóbìnrin tó sọ wípé idha sadara an-nasu atayna at-tajira fayakiluna المد والمدين إلى الموسم المقبل إذا صدر wọ́n ní àwọn gbọ́rọ̀ yẹn lọ́dọ̀ lárúbáwọ̀ oko yẹn tó jẹ́ obìnrin tó sọ̀rọ̀ yẹn pé ìdá sọ́dọ̀rọ̀ náà tù nígbà táwọn èèyàn bá dé àtẹ́yìnà tààjìrọ̀ wọ́n ní a lọ bá a máa lọ ń bá onítòwò ọlọ́jà fàyẹ̀kílù na almudda walmuddaini yọ́wọ́ àwọn òsùnwọ̀n múdù náà àbí múdù méjì fún wa ìlàlmọ́sí ni lókùnrin ẹ́n tí ó wà ta fún wa láwọn ìtaàmà sanwó ní ọdún tí ń bọ̀ so n tọ́fẹ́ lómi ni pé fàyẹ̀kí ìlú náà wọ́n sọ pé fàyẹ̀kí ìlú lánàá so n kájí lágbó oko yẹn sọ nìyẹn so èdè bóyẹ sọ yìí báwọn ará Hijaz jí mọ́ sọ lágbára tí wọ́n nìyẹn àwọn sọ pé fàyẹ̀kí ìlú náà nítẹ̀tọ́ ẹ̀ká sọ pé fàyẹ̀kí ìlú lánàá ó yẹ báyìí sí so báwọn ará Hijaz mọ́ wípé kápá láàmù yẹn rẹ́ báyìí kí fẹ́ẹ̀lù yẹn kọ́ wá máa jẹ́ muta'addid straight lọ síbi maf'ulu rẹ̀ láì sí láàmù ń bẹ̀ láì sí láàmù ta'diya láàmù tàbí ta'diya rẹ̀ tàbí muta'addi láì sí ilẹ̀ tápa rẹ̀ eré àwọn lárúbáwá ni pàápàá jùlọ so orílẹ̀-èdè àwọn ará hijaz yẹn láyà yẹn wá sí kíni ló fi wá so àwọn wọ̀nyí táwọn bá wá bẹ̀rẹ̀ sí máa ta ọjà fáwọn èèyàn pẹ̀lú òṣùwọ̀n tán bá bẹ̀rẹ̀ sí máa wọn òṣùwọ̀n fáwọn èèyàn nígbà tá bá ń tajà fún wọn wá dí òṣùwọ̀n yẹn kù ṣùgbọ́n nígbà táwọn bá fẹ́ lọ ra ọjà yẹn wá gba òṣùwọ̀n wọn pé lọ́dọ̀ àwọn tó wọ́n so ọlọ́run bá lè kíláń ṣe ó ń sàlàyé ó ń ṣe tẹ̀síwò àwọn al-mutaffifun tí ọlọ́run bá lè kíláń ṣe tẹ̀síwò wọn fún wa ni pé àwọn wọ̀nyí nígbà tó bá fẹ́ rajà ṣùgbọ́n táwọn bá wá fẹ́ tajà fáwọn èèyàn wọn a máa yan àwọn èèyàn jẹ níbi òṣùwọ̀n wọn a máa jó sùnwọ̀n kù tó túmọ̀ sí pé àwọn wọ̀nyí nǹkan tí wọn ò lè gbà òun wọn fi ń lọ àwọn èèyàn nǹkan táwọn náà ò lè ṣe kíni tí wọn lè gbà òun gbogbo èèyàn tí bá dẹ̀ ti ń ṣe lẹ́yìn alábòsí ni tó gbóhùn náà máa wípé tóhun ṣe ń tí ọ̀dá ni nítorí pé kọ̀gbà káwọn èèyàn ṣe bóhùn kọ̀gbà kí wọ́n ṣe rú nǹkan yẹ bóhùn irú nǹkan tó wọn wà gbà kan ṣe fóhun yẹn rẹ́bà yìí òun wá ń ṣe fáwọn èèyàn ẹ̀rí gbọ́dọ̀ níbẹ̀ ń sàbòsí tó pọ̀ fáwọn èèyàn yẹn ni ó dẹ̀ mọ nǹkan tí ń ṣe kedere pọ̀ máa burú ẹ̀ kì í ṣaláìmọ̀ torí pé tó bá jẹ́ aláìmọ̀ ni a jẹ́ sí pé òun náà tó bá lọ rajà lọ́dọ̀ àwọn èèyàn kò ní kùn lásán bá ti ẹ̀jọ́ sùn wọ̀n kù torí pé kọ̀ máa burú tó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pọ̀ máa burú tó wà bẹ́ẹ̀ kò ní gbà tí wọ́n dé sùn kù fóun nígbà tóun bá lọ rajà lọ́dọ̀ àwọn èèyàn táwọn èèyàn bá wá rajà lọ́dọ̀ sí ẹ̀jọ́ mọ̀ wá dé sùn kù nítorí pọ́ fẹ́ jẹ́ ìgọbọ lára àwọn èèyàn torí pé ó fẹ́ jalè àwọn èèyàn ó fẹ́ jí nǹkan tọ́jẹ́ ti tàwọn èèyàn ẹ̀tọ́ àwọn ẹlẹ́tọ̀ọ́ tó yẹ kó fún wọn ní pípé ó fẹ́ jí lára wọn orí báyìí sí náà eléyìí tí ó ní bùkátà nígbàtí a ń sàlàyé àyà yìí ní tẹ̀síhùn tí a ṣe gbẹ̀yìn a sàlàyé wípé àfáwà aláìlámàtí sáàdì rahmatullahi alayhi wọ́n ṣe wá láǹfààní tó pọ̀ nígbàtí wọ́n sàlàyé àyà ẹlẹ́kẹta yìí nínú suratul Mutaffifin wọ́n ṣe wá láǹfààní tó pọ̀ lórí àyà yìí أفوى العلامة السعدي من تيسير الكريم الرحمن في تفسير كلام المنان àwọn náà jókòó yíwa wípé báyà yìí pé jẹ́ sí pé ó ń sọ̀rọ̀ nípa òṣùwọ̀n tó ń ti bẹ́ẹ̀ náà ááyà yìí ní ó ń sọ̀rọ̀ nípa àwọn àbòsími náà eré ìtọ́ ẹ̀ka gbọ́ yìí orí bá yìí tó ẹ́ pé òun náà ní so òun náà ní ṣe pẹ̀lú òṣùwọ̀n náà ni ṣùgbọ́n òṣùwọ̀n yẹn òṣùwọ̀n tó pamọ́ ni òṣùwọ̀n tó pamọ́ ni náà ìgbà tí bàbá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn yóò wù mí kí yá sàǹfàní pẹ̀lú ọ̀rọ̀ yẹn wọ́n ni wà ìdá káàna hadha alwa'idu ala alladhina yabkhasuna an-nasa bil-mikyal wal-mizan wọ́n ni tó bá jẹ́ sí pé ìlérí ìyàtọ̀ náà balẹ̀ jẹ́ láṣẹ yìí yóò máa bẹ fún àwọn tí wọ́n ń tajà fáwọn èèyàn pẹ̀lú òṣùwọ̀n tó bá pé ìlérí ìyà tí Ọlọ́run balẹ̀ jẹ́ láṣẹ yìí yóò máa jẹ́ ti wọn فالذي يأخذ أموالهم قهرا أو سرقة أولى بهذا الوعيد من المطففين wọ́n ní ajẹ́sí wípé ẹni tí ó bá ń fi tipátipá gba ẹ̀tọ́ àwọn èèyàn àbí ó ń jí ẹ̀tọ́ àwọn èèyàn orí bá ń tí ó ń jí dúkìá àwọn èèyàn wọ́n ní èèyàn bẹ́ẹ̀ aula bi hadha alwa'id min al-mutaffifin irú ẹni bẹ́ẹ̀ ló lẹ́tọ̀ọ́ sí ìlérí ìyà yìí ju àwọn tí wọ́n tiẹ̀ tó ń dí òsùn wọn kù lọ́dún torí pé titi yẹn tó clear dáadáa pé agídí agbára agbára tipátipá ló ti ń gba dúkìá àwọn èèyàn àbí òun jalè dúkìá àwọn èèyàn ni nítorí pé ẹni tó náà ń dé sùnwọ̀n kù òun náà ń jalè àwọn èèyàn ni òun náà ń jí ẹ̀tọ́ wọn ni lọ́nà tí wọn ní fúfúra òun jí ẹ̀tọ́ wọn pẹ̀lú òsùnwọ̀n ìwọ tó wá ń jí ẹ̀tọ́ wọn mú tó ń jí ẹ̀tọ́ wọn jí owó àwọn èèyàn mú ìwọ náà ti kó sínú áyà yìí àbí ìwọ tó ń fi tipátipá gba owó lọ́wọ́ àwọn èèyàn tó ní à èmi òun jí mú ó kó dojú korojú báyìí nígbà lọ́wọ́ wọn ìwọ náà ti kó sínú áyà yìí lórí nǹkan tó ń pè ní àtẹ́ríkọ́tù òun náà ni al-akhdhu khufiyatan òun náà ni ká jí nǹkan mú lẹ́yìn ká jí nǹkan mú lẹ́yìn al-akhdhu khufiyatan ní tánkò ní àtẹ́ríkọ́tù àtẹ́ríkọ́ olùjíjà àtẹ́ríkọ́tù orí bá yìí tàwa à ń kó jẹ́ sí pé nǹkan téèyàn jí yẹn ó wọ ní sọ́ọ̀bù tó bá wọ ní sọ́ọ̀bù á gé ènìyàn lọ́wọ́ tí ò bá wọ ní sọ́ọ̀bù á ní gé lọ́wọ́ ṣùgbọ́n á sọ wíwá ìbí so ẹni tó wá jẹ́ aláṣẹ lè ṣe tàǹzìrù fún yẹn ni pé ó lè mú ìjìyà tó bá wùwá fún láti lè fi jẹ́ láti lè fi ṣe ìbáwí láti lè fi ṣe káì sírò àwọn èèyàn tó bá ṣe irú nǹkan yẹn ṣùgbọ́n tó bá yẹ kó bá wọ nìtọ́ọ̀bù nìtọ́ọ̀bù náà dẹ̀ ní rúbù ìdínà owó ìdínà ìdá kan nù dá mẹ́rin owó yẹn yẹn ni pé àwàlọ́wádìí èlò ni wọ́n ń tẹ́ owó ìdínà lásìkò táwa yìí tàbámọ̀ iye tó ń tẹ́jì náà á wà pín sí mẹ́rin kí n tẹ́yàn jí tó bá ti pé tó bá ti kó ìdá kan nù dá mẹ́rin dì náà á gé ẹnìyàn lọ́wọ́ á gé ẹnìyàn lọ́wọ́ ìdá kan nínú dá mẹ́rin dì náà ẹ̀rí pé nǹkan tí ó pọ̀ náà ni èdè nǹkan tí ó fi bẹ́ẹ̀ pọ̀ náà ṣùgbọ́n tó bá lè jí nǹkan tí ó bá lè nǹkan tó bá nǹkan tí ó bá wọ́n tó bá lówó lórí tó ìdá kan nù dá mẹ́rin dì náà ó ti jí nǹkan tó wọ ní sọ́ọ̀bù ni irú ẹni bẹ́ẹ̀ wọ́n gé lọ́wọ́ ni àgbáwo ni ó jẹ́ ti di wọ́n gé lọ́wọ́ tún tó bá tún jalè lẹ́ẹ̀kejì wọ́n gé lọ́wọ́ yìí orí báyìí so ọlọ́run ọba kó sọ wa kúrò mbẹ́ èyí náà ń pè ní as-sariqatu al-akhadhu khufiyatan hajj tó wà fún ìyẹn pé ìjìyà tí ń bẹ fún nílé ayé nìyẹn tí nǹkan tí ìyàwó wájú bá wọ ní sọ́ọ̀lù àátọ́pẹ́ ni ẹ jalè orí báyìí ṣùgbọ́n wọn à ní ṣe hajj fún un náà eléyìí báyìí wọ́n ní so ajẹ́ pé tó bá jẹ́ pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ṣe lérí ìyà fáwọn tí ń dín òsùn wọn kù nítorí pé wọ́n ń jalè wọ́n ń dín ẹ̀tọ́ àwọn èèyàn kù wọ́n ń jí ẹ̀tọ́ àwọn èèyàn lọ́nà tó pamọ́ ajẹ́ pé ẹni tí ó bá ń fi tipátipá gba ẹ̀tọ́ àwọn èèyàn lọ́wọ́ wọn àbí ó ń jalè ẹ̀tọ́ àwọn èèyàn sòrú ẹni bẹ́ẹ̀ òun ló fi ń lẹ́tọ̀ọ́ sí ìlérí ìyà yìí jùlọ wọ́n wà dálàtìl ayatul karimatu ala anna al-insana kama ya'khudhu min an-nasi alladhi lahu yajibu alayhi an yu'tiyahum kulla ma lahu min al-amwali wal mu'amalat wọ́n ní àyà yìí ó tún wá tọ́ka bákanáà lórí wípé dájúdájú èèyàn gẹ́gẹ́ bó ṣe gẹ́gẹ́ bó ṣe lẹ́tọ̀ọ́ fún kó gba ìfikọ́ gba ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn gẹ́gẹ́ bó ṣe lẹ́tọ̀ọ́ fún èèyàn láti gba ẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn yẹn yajibu alayhi an yu'tiyahum kulla ma lahu min al-amwali wal mu'amalat bẹ́ẹ̀ náà ló jọ́ ọ̀ràn yàlé lórí kóhun náà fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ tí wọn náà ti ń bẹ lórí rẹ̀ ẹ̀tọ́ àwọn èèyàn ti ń bẹ lọ́dọ̀ tiẹ̀ náà bẹ́ẹ̀ ló jẹ́ ọ̀ràn yàn kóhun náà fún wọn bóyá jẹ́tọ̀ fún wọn kí wọ́n gba ẹ̀tọ́ tiẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn yẹn bẹ́ẹ̀ náà ló jẹ́tọ̀ ló ti jẹ́ ọ̀ràn yàn lórí tí wọn náà fáwọn èèyàn lẹ́tọ̀ọ́ tiwọn min al-amwali wal mu'amalat

bó ṣe ní ká má bá wọlú yẹn orí bá nìkú so níbi mu'amala in tí o bá fẹ́ àbí tó o bá ń fẹ́ káwọn èèyàn ṣe sí ọ ìwọ náà gbọdọ̀ sí sáwọn èèyàn in tó o bá sì fẹ́ káwọn èèyàn ṣe sí ọ ìwọ náà gbọdọ̀ sí tẹ́lómi orí bá nìkú torí pé ìdàtàlù àlànà ti yàtọ̀ òkú tí wọ́n bá mu'amala ọgbà tí o ní fẹ́ kẹ́nìkankan yàn o sì ní fẹ́ kí wọ́n kán sẹ́ǹsì wò níbi tiẹ̀

nǹkan tí orí ìlànà tí àádà tàbí ń rìn àta ìfàǹfà tó ń rìn o ni wípé ìkọ̀ọ̀kan nínú àwọn méjèèjì yóò máa sojú kòkòrò láti a yóò máa sojú kòkòrò láti kó wá àwọn ẹ̀rí sí ẹ̀ tí ó fi lọ síbi tó lọ yẹn tó fi lọ síbi ìròrí tó lọ ẹ̀rí tó ìkọ̀kan náà méjèèjì ni pé gbogbo àwọn ẹ̀rí tó ń kóhun ráyè mú wá kóhun mú wá àwọn ẹ̀rí tó ń gbára lé so wọ́n ní yóò máa sojú kòkòrò aláàmàláwò minal hujjaj lórí pé gbogbo àwọn ẹ̀rí tí ó gbé àwọn ẹ̀rí tí ó sọpọ́tì ẹ̀ náà wọn hujjaj yẹn kóhun rí establish fayajibu alayhi aidan an yubayyina ma li khasmihi minal bẹ́ẹ̀ bá wá ń sàlàyé fáwọn èèyàn ìfàǹfà tó tẹ̀lé láàrin wọn àti àwọn àtẹnìkejì rẹ̀ tí wọ́n jọ ti fàǹfà

bẹ́ẹ̀ ló sọ tẹnìkejì náà lójú pànà abẹ́ni ẹ̀ náà ṣe fẹ́ kí àwọn èèyàn bá wọn gbọ́ yé ó gbọ́dọ̀ jẹ́kù gbogbo ẹ̀rí tóun náà kó wá lọ gbọ́dọ̀ kó wá kìí kó máa bí ọwà ní kò mú nǹkan kan wá tó sì mọ̀ pé mú nǹkan wá kódà kọjá pàṣẹ ni nǹkan tó mú àyẹn ó gbọ́dọ̀ mú àwọn nǹkan yẹn wá pé òun náà sọ báyìí òun náà sọ báyìí àwọn àyà tó gbára lérè àwọn àhàdí tó gbára tọba wa mú gbogbo tán tó sàbòtí oyeba yìí wọ́n ní fayajibu alayhi aydan an yubayyina ma li khasmihi min al-hujaj allati la ya'lamuha àwọn ẹ̀rí ẹni tí ń bọ̀ ti fàǹfà tí wọ́n ló mọ̀ yẹn tóun náà kó wá yẹn ọgbọ̀dọ̀ kó gbogbo àwọn ẹ̀rí yẹn náà wá pé ẹni tí àjọ wá ń ṣe ìfàǹfà táàjọ ń takora wa yìí àwọn ẹ̀rí tóun náà kó wá rí ohun tí ń mọ̀ tẹ́lẹ̀ oyeba yìí wa an yanzura fi adillati khasmihi kama yanzuru fi adillatihi huwa ó sì gbọ́dọ̀ máa wòye dáadáa kó máa ronú sí ẹ̀rí ẹni tí ń takò ọ́ yẹn kó máa wòye sáwọn ẹ̀rí tóun náà mú wá gẹ́gẹ́ bí wọn náà ti ń ronú sáwọn ẹ̀rí ti ẹ̀yẹn náà bíkọ́ tó lè jẹ́ pọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ lọ òdodo wà ṣe pé ó kà máa gbọ́ bí ẹni pé kò sọ̀rọ̀ owó náà ó wòye sáwọn ẹ̀rí rẹ̀ náà pẹ́lú àyè tí ṣètò ọba wá rí pé kò sọ̀rọ̀ ń wòye sáwọn ẹ̀rí tiẹ̀ tó ń ronú sí yẹn bẹ́ẹ̀ ló ronú sáwọn ẹ̀rí ẹni yẹn náà وفي هذا الموضع يعرف إنصاف الإنسان بتعسبه واعتصابه wọ́n ní níbi àyè táwà yìí tí a máa ṣe rúnkà báyìí nírú àyè táwà yìí òun la máa fi ń ma èèyàn tó jẹ́ onídéédé èèyàn àti èèyàn tó jẹ́ alákatakítí àtóníkakaka àtàlábòjì lábìmọ̀ pẹ́bà ní ẹlòmíì tó bá jẹ́ onídéédé tó bá yẹjú mọ́sálà òun ni ó tẹ̀lé ìròrí tí wọ́n ló lò lórí pé ó tẹ̀sùn wọn ọ̀rọ̀ tí wọ́n sọ àtàwọn tí wọ́n sọ nǹkan míì tó yapa sí ìròrí tó lò àwọn ẹ̀rí táwọn náà mú wá yẹn tó gbára lé yẹn yóò sọ gbogbo ẹ̀ wátá ṣùgbọ́n àwọn tó pe lé iná ẹ̀rí tó ń gbára lé iná Qur'an wọ́n gbára lé ayà báyìí yóò sì ṣàlàyé rẹ̀ báwọn yẹn ti ṣàlàyé rẹ̀ gẹ́gẹ́ kété pé yóò ṣàlàyé rẹ̀ wúrúwú fáwọn yẹn kan bá gbọ́yé àbí ká má bàa mọ̀ pé kẹ́lẹ̀ bá rò pé kò sọ̀rọ̀ ń bẹ̀ pé tẹ̀rí tẹ̀rí gẹ̀ẹ́sán ah, báyìí ìtàn sọ̀rí ìtàn gbára lédè kódà nígbà tán túmọ̀ àyà yìí àwọn nǹkan tí wọ́n gbára lé nu mímọ̀ tàbí túmọ̀ àyà yìí báyìí tàbí sọ pé ọlọ́díbi táwọn lọ rí hadith yìí tán gbára lé tán gbára lé rí àwọn ìmọ̀ tí wọ́n ti fàyọ́ bẹ̀rẹ̀ kódà ọ̀rọ̀ àwọn asálà tán gbára lé rí lẹ́yìn tó bá wá sàlàyé ọ̀rọ̀ yẹn tán tí ò bá wá àtẹni tó jẹ́ oní gbáǹkó èèyàn oní tiwantiwa pé n tí mazrad wá bá ti sọ ni ìta àfá àlékí wá bá ti sọ ni ìtí mọ̀ mọ́sálásí wá bá ti sọ ni nǹkan tó lórí ìjọ wa àmì ìrùjọ wá bá ti sọ ni àfẹ́gùn nǹkan tẹ́lẹ̀ mí sọmọ́ wọ́n ni tàà fi máa ma irú àwọn èèyàn bẹ́ẹ̀ yàtọ̀ síra wọn ni wátawà dùrùhù min kíbrì wọ́n ni ibi ìlà ti ti máa ma èèyàn tó ní ìtẹríba àtẹni tó ní ìgbéraga ẹni tó ní tẹríba fódodo àti tó ní ìgbéraga tó jẹ́ sí pé kì í fẹ́ wo tẹrù mí àfìdítà àti mọ́mọ́ rẹ̀ wà á kúlò hó mi sápà nìyí ibẹ̀ láyé ti mọ ẹni tó ní làákàyè àtẹni tó já òmùgọ̀ ẹni tó ní làákàyè àtẹni tó jẹ́ òmùgọ̀ yẹn fìdítà àti mọ́ rẹ̀ nasalullaha at-tawfiqa li bàbá ní àǹbẹ̀lọ́wọ̀n bá Allah وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ألا يظن أولئك ọlọ́run bá ní àwọn alùpọ̀pìfòwò ọlọ́run bá ní ṣé wọn gbàgbọ́ ni ṣé wọn ní ìmọ̀ àmọ̀dájú ni àzọ́nù níbi bí àlìyàkín ló túmọ̀ sí lára àwọn àyè bí tí zọ́nù ti máa ń túmọ̀ àlìyàkín lára irú àwọn àyè yẹn òun láyé bí táwáyé èyí tí zọ́nù yóò túnmọ́ túnmọ́ àyàfi ìgbà ní zọ́nù mọ́ túnmọ́ àbá àbí kéèyàn máa ro kankan eré tí ó dáyàn lójú orí bá yìí zọ́nù túnmọ́ bẹ́ẹ̀ ìgbà míì sì ní zọ́nù mọ́ túnmọ́ àyàfi eré ni pé ìtumọ̀ rẹ̀ ni pé ó máa ń túmọ̀ sí nǹkan téèyàn máa lámọ̀dájú téèyàn nígbàgbọ́ sí níbi inú àwọn gbólóhùn bíi tí zọ́nù tí máa ń túmọ̀ yìí

sẹ́mọ̀ pé yíò yíò mọ̀ sí ẹ̀rí mọ̀ pé ah, tíyàn bá gbàgbọ́ pọ́jọ́ gbéjà kìyà mọ̀ ń bẹ tí èyí tún máa ṣerú aburú tó tóbi tó báyìí ṣerú aburú tí èyí tún máa ṣe aláyà zúnnú ulanic adágún mọ̀bẹ̀rẹ̀ tó tó yà ló fi jẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tẹ́ bá rí pé ń sàbù sí ewu ẹnikẹ́ni tẹ́ bá rí tí ń so téèyàn bá fẹ́ ṣe dáwà fúrú yẹn bẹ́ẹ̀ ní tí ẹ gbọ́dọ̀ ìtẹ́ ẹ gbọ́dọ̀ tẹ́ ń pẹlẹ mọ́ tẹ́ ẹ ti gbọ́dọ̀ fi rìnlẹ̀ jùlọ òun náà ni ìgbàgbọ́ nípa ọjọ́ ìgbèlà ìyáma torí pé bí tó ti ní pọ́blẹ́mù ni gbogbo àwọn ìṣòro tí ń bẹ láwùjọ yìí àbí ìṣòro tí ń bẹ lára àwọn èèyàn òun ló máa ń nídìí kẹ́ sọ́dì rẹ̀ kẹ́ ti máa rú tẹ́ẹ̀kì fún ní dáwà torí pé ìgbà ní ìtẹ́fà fẹ́ ṣe dáwà fún yàn ẹ fẹ́ ṣe nàṣíhà fún yàn ẹ fẹ́ ṣe wàsíyà fún yàn ẹ fẹ́ ṣàlàyé ẹ̀sìn fún yàn ẹ̀fẹ́ fúnyàn ní márùn ẹ̀fẹ́ pààyàn láti ẹ̀fẹ́ kọ̀bàjẹ́ fúnyàn so nǹkan aláwọ̀kọ́ ni pé ẹ̀kọ́ gbọ́dọ̀ mọ kí ni pọ́blẹ́mù ẹni yẹn náà so ẹ lè mọ ibo lẹ́gbẹ́ náà sí àgbà tí ó fi sàǹfààní fẹ́ yìí kí ni nǹkan tó láàyè nínú àgbọ́yé ẹni yẹn wọ́n bá ń dì so tẹ́ bá rí yàn kan tó ń ṣèwà bàjẹ́ kan bóyá ń dé sùn ọ̀sùn ni bóyá ń ṣe sì náà ni bóyá ń jáde ni bóyá ń ṣe oríṣiríṣi àwọn àbàjẹ́ ni so wọ́n bá ń dì nǹkan tẹ́kọ̀ọ́kọ́ gbìyànjú láti fi ṣe dáhà abẹ́ni láti ṣe nà sí abẹ́ni òun náà ni ìgbàgbọ́ nípa ọjọ́ ìgbẹ̀dà alkiyama ẹ jẹ́ kó ma ọjọ́ ìgbẹ̀dà alkiyama ẹ jẹ́ kó ma bọ́jọ́ yẹn ti rí ẹgbẹ́ ìgbàgbọ́ nípa ọjọ́ yẹn ti ní ọkàn ẹ̀dẹ̀ tó wà yìí ìlérí ọlọ́run bá lọ́sùn fáwọn àtàrà torí pé ṣé wọn ò nígbàgbọ́ pọ́jọ́ gbéra kìyàmà ń bẹ ni ṣé wọn ò nígbàgbọ́ pọ́jọ́ àgbà wọn dìde lọ́jọ́ gbéra kìyàmà ni tàbí ń ṣerú nǹkan tán ṣe sọ ẹ́ pé nǹkan tí ó máa sìyàn lè mà nìyẹn ìbáwo ni ó ṣe gba ọjọ́ gbéra kìyàmà gbọ́ tí wọn mọ̀ pọ́jọ́ gbéra kìyàmà ń bẹ tó ń ti bẹ́ẹ̀ tó tún wà máa ṣe irú àbàjẹ́ tọ́lọ́wọ́n tó lágbára ni ó ṣe máa ṣe irú ẹ̀ inú kọ́ yẹ́ pẹ́kọ̀ gba ọjọ́ gbẹ̀dà ìyámà gbọ́ rárá àbí kó jẹ́ sí wípé ó ń gbẹ̀tẹ̀ jẹ nípa ọjọ́ gbẹ̀dà ìyámà ìrújú ń bẹ fún oyé báyìí so eléyìí báyìí òun ní nǹkan tí a bá wa al-Qurtubi rahmatullahi alayhi nǹkan tó ń sọ nígbà tí wọ́n sàlàyé áyà yìí wọ́n ní qawluhu ta'ala ọ̀rọ̀lọ́wọ́ bá tó sọ pé ala yazunnu ulaika annahum mab'uthun wọ́n ní ala yazunnu ulaika inkarun wa ta'ajjubun azimun min hali wọ́n ní àtakò lílì jẹ́ ìtẹ̀mà tó ìtóbi ni ẹ́ nípa ìtẹ́ tí àwọn tí wọ́n ṣerú àbàjẹ́ yìí yìí fèrè ìṣẹ́rọ́ yẹ lára wọn lórí mọ́tíláyà láti máa dí òsùnwọ̀n kù yí ó wá ń sí ẹ̀lẹ́ mọ̀ pé à ah, ní tó fi lè mú yín láyà láti máa dí òsùnwọ̀n kù yí á ah, tẹ́ẹ̀sì gbàgbọ́ pàdùkì àmọ́ bẹ báyìí sá tẹ́ẹ̀bí láyà láyà láti máa tàbòsí tó hàn ta'annahum la yakhturuna

wípé wọ́n gbé àwọn dìde lọ́jọ́ pé dàkìyàmà lẹ́yìn ikú famatuluna amma yaf'alun pé wọ́n ti fi àwọn léèrè àwọn nǹkan táwọn ṣe nílé ayé kò rí lẹ́lẹ́mí wọn orí báyìí sí wọ́n ni wà zọ́nù húnná bí ma'na al-yaqin aláyàdùnù ìjáwọn eléyìí tí wọ́n gbàgbọ́ ní ìgbàgbọ́ tó yẹ kóró ìgbàgbọ́ ìgbàgbọ́ àmàdájú ni annahu mab'uthun wípé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò gbé wọn dìde lọ́jọ́ gbéra ni pé ìjáwọn wọ̀nyí oríbà yìí sí wàláwọ́ àìkọ̀nú ma naqasu fil kayli wal wazni wọ́n ní tó bá yẹ kán bá nígbàgbọ́ ni tó bá yẹ kán bá máa dájú ni wọ́n bá ti máa dí òsùn ọkù wọ́n bá ai in kánù láyẹ̀ tẹ̀sìlú wọ́n ní bí wọn bá tiẹ̀ ní ìmọ̀ àmàdájú kọjọ́ gbéra kìyà mọ̀ bẹ bilbaati ai inkanu láyẹ̀tẹ̀ ìsinúnà bilbaati bí wọn bá tiẹ̀ gbà tán bá tiẹ̀ nímọ̀ àmàdájú gbéra kìyà mọ̀ bẹ fahalla zannuhu èyí tí wọn bá tiẹ̀ máa rò èyí tí wọn máa rò pé ah, ó mà jíjẹ kọ́ wa hatta tadabbaru wa yabhasu anhu eléyìí tí ó wà mú wọn ìròyìn máa ronú kó tó wáyé jẹ́ pé wọ́n lè máa ṣe nǹkan tí yóò lè kákò yàwọ́ tí ó lè làwọn kò mi yàjọ́ pé dàlùkìyàmà oríbà ní sìn so eléyìí báyìí nìkan tí bàbá sọ nígbà tó ń sàlàyé àyà ẹ̀ وَالظَّنُّ هُنَا بِمَعْنَى الْيَقِينِ أي أَلَّا يُوقِنَ أُولَٰئِكَ ألا يوقن أولئك ولو أيقنوا ما نقصوا في الكيل والوزن وقيل الظن بمعنى الترجل أي إن كانوا لا يستيقنون بالبعث فهلا ظنوه حتى يتدبروا ويبحثوا عنه ويأخذوا بالأحوص سولي باي انت عملتي وربما الإمام القرطبي بتقارتني رحمة الله عليه نعم نتسواجه الله سبحانه وتعالى òun tẹ̀síwájú níbi àwọn ọ̀rọ̀ rẹ̀ ọlọ́wọ́n bá ní fi yawmi ọlọ́wọ́n bá lè kẹ́ sọ pé ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim ọlọ́wọ́n bá ní ṣé àwọn yíò ní ọjọ́ tó tóbi tí wọ́n gbàgbọ́ nípa gbé àwọn ìdí lọ́jọ́ tó tóbi ṣùgbọ́n ọba Allah subhanahu wa ta'ala ròyìn ọjọ́ gbèrè alkiyama pẹ̀lú pé ọjọ́ tó tóbi ni nǹkan tó fà ní wípé àwọn ìṣẹ̀lẹ̀ ọjọ́ yẹn ilé ìtọ́nà ọba Allah subhanahu wa ta'ala tí ó fi mà wá pé yóò tẹ̀lé lọ́jọ́ gbèrè alkiyama àwọn tẹ̀lé tó tóbi làwọn ìṣẹ̀lẹ̀ yẹn nítorí ẹ̀lú jẹ́ ọlọ́wọ́ ọba Allah subhanahu wa sọ eléyìí báyìí láti lè tẹ̀rù ọjọ́ yẹn láti lè tẹ̀rù ẹ̀ bá àwọn èèyàn kí wọ́n lè bẹ̀rù ọjọ́ yẹn pé ọjọ́ yìí ọjọ́ tó tóbi ni o torí pé àwọn ìṣẹ̀lẹ̀ ọjọ́ yẹn àwọn ìṣẹ̀lẹ̀ tó tóbi ni eléyìí tí a kò ṣe é fojú di oyé bá yìí so ló fi jẹ́ sí pé ọ̀rọ̀ àtẹ̀síl eléyìí tí a ń sàlàyé yìí ẹ̀rí pé àwọn ànábì ọlọ́wọ́n bá lọ́sù pánù káàlá àtọ́lọ́wọ́n bá rán sáwọn ìjọ tó ti sáájú wa nínú àwọn ìjọ tó yẹ kí wọ́n ń dí òsùnwọ̀n kù ọlọ́run bá lọ́sùn fún àwọn tààrà àwọn ànẹ́bì sí wọn àwọn ànẹ́bì wọn sí wọn kí wọ́n lọ kìlọ̀ fún wọn nípa aburú ìmọ̀ jí ó sùn ọ̀sùn orí bá yìí nínú wọn ni ànẹ́bì ṣọ́áì ilé tọ́lọ́run bá lè kẹ́lá wọn sí ìjọ madian wà ilá madian àkọ́hù ṣọ́áì bá ọlọ́run bá kí lọ́lọ́wọ́ bá Allah ta'ala sọ ìtọ́lọ́wọ́ bá nígbẹ́lá sọ fún wọn ni pé kọ́ sọ fáwọn ìjọ rẹ̀ pé ká má dín òṣùwọ̀n kù kó kìlọ̀ fáwọn ìjọ rẹ̀ níbi ìmá dín òṣùwọ̀n kù orí bá ní sí torí ta'ala ni tó fi jẹ́ pé ta'ala kò fi ìdájọ́ rẹ̀ rárá sọlọ́wọ́n الله سبحانه وتعالى على نبي شعيب وإلى مدين أخوهم شعيبا أخوهم أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط ويا قوم أوفوا, أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين so ìlà ákìrì àyà títí dé parí àyà yìí so a rí pé alẹ́bí ṣọ́áyì bàtọ́lọ́wọ́ bá lè tẹ́lá máa sáwọn ìjọ rẹ̀ so ọlọ́wọ́ bá lè tẹ́lá ní kọlọ̀ kìlọ̀ fáwọn ìjọ rẹ̀ kámọ́ tẹ́bọ̀ pẹ̀lú ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kámọ́ sí nǹkan mí lẹ́yìn ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala bákan náà kámọ́ di ó sun ọkù kò so a kí wọ́n dẹ̀ bẹ̀rù ìyà ọjọ́ tó yẹ pé ìyà ọjọ́ náà yóò rọ kíríká gbogbo àwọn tábà wà nú ó dẹ̀ sọ fáwọn ìjọ rẹ̀ ó pa wọ́n láti ó níwáyà kọ́wù ó lẹ́yìn ìjọ mi áwùfùl nìkìyàlì ẹ jẹ́ kí òṣùwọ̀n yín kó máa pé pérépéré wà ní ìzáàn àwọn òṣùwọ̀n méjèèjì òṣùwọ̀n wíwo àtòṣùwọ̀n yíyọ àwọn nǹkan wóró kó máa pé pẹ̀lú dọ́gbandọ́gba níbi yẹn ẹ má jẹ́kù nígbà tẹ́ bá fẹ́ wọ́n sùn wọn fún wọn wàlá ta'thaw fil ardi mùsùlùmí ẹ ti má ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ ẹ má fọ́n ìbàjẹ́ káàkiri lórí ilẹ̀ ẹ má ṣe ìbàjẹ́ eléyìí tẹ́ máa gbé káàkiri tẹ́ máa ṣe tẹ́ máa fọ́n káàkiri lórí ilẹ̀ ẹ má rìn lórí ilẹ̀ pẹ̀lú ìṣèbàjẹ́ lórí ilẹ̀ ìgbà táwọn ìjọ ṣọ̀áìbù gbọ́ ìkìlọ̀ tí ànábì ṣọ̀áìbù ṣe fún wọn kí lọ́lọ́run bá rí kẹ́lá sí ọlọ́run bá pa wọn rẹ̀ ní orí báyìí sí so eléyìí báyìí nínú àwọn áyà tó ń sọ fún wa nípa aburú kí àwọn máa dín òsùn ọkùnrin ẹ̀ orílẹ̀ ìsìn so irú ọ̀nà tọ́nà ọba àdíkẹ́ láti sàlàyé dáwà ànábì Ṣuaibu yìí ọ̀nà yẹn náà ọlọ́run bá dìgbà tó mú ń bòmí ọlọ́run tó mú wá ń bòmí pé wala tankusu al-mikyal wal-mizan ọlọ́run bá ní ẹ má dín òṣùwọ̀n kù nígbà tẹ́ bá fẹ́ wọ́n òṣùwọ̀n fáwọn èèyàn lẹ́yìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sọ wípé ẹ máa gbé òṣùwọ̀n pẹ̀lú dọ́gbandọ́gba pẹ̀lú déédé ọlọ́run bá nìkẹ́lá kọ ìmọ̀ dí òṣùwọ̀n kù ó sì pa àtẹ ká máa pé òṣùwọ̀n orí bá yìí sí so ẹ̀rí pé ọ̀nà tí ànábì Ṣuaib tó fi bá wọn jọ rẹ̀ sọ̀rọ̀ nìyẹn so eléyìí báyìí nínú àwọn nǹkan tí ọlọ́run bá Allah subhanahu wa tó sọ fún wa nìyẹn so bákan náà ìgbà tọ́lọ̀wọ́ bá Allah subhanahu wa ta'ala tó ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tọ́lọ̀wọ́ bá lékílá ṣe léwọ̀ fún wa so qul ta'ala wa atlu ma harrama alaykum so ayayin nínú ayayin ọlọ́wọ́ bá lékílá ó kọ ìmá tí ìsìná orí bá yìí bákanáà ọlọ́wọ́ bá lékílá kọ ìmá pa ẹ̀mí ilé ìtọ́lọ́wọ́ bá ṣe léwọ̀ ní pípa bákan náà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kọ ká máa jẹ owó àwọn ọmọ òrukàn ká máa débi owó wọn so bákan náà ọlọ́run bá alékẹ́lá ṣe gíní ó ní wà áwùfúl kéìlà ìdàkírtù ọlọ́run bá ní kẹ́ẹ̀kì máa pé ó sùn wọn ayé kẹ́ẹ̀ máa tí ó sùn wọn ayé ní tí ó pé ìdàkírtù nígbàtẹ́ bá wọ́n sùn fáwọn èèyàn wà zínú bilqisotil eléyìí báyìí ni tó lóore jùlọ àti tó sì dá jùlọ ní ibùsẹ̀rí padà sí lọ́dọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu ta'ala gbogbo àwọn eléyìí báyìí àwọn ẹ̀rí ni látọ̀dọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu ta'ala tó fi ń sọ fún wa nípa pàtàkì òṣùwọ̀n àti ìjìyà tí ń bẹ fún àwọn tí bá ń dí òṣùwọ̀n kù fẹ́bà yìí sọ Ọlọ́run Ọba ní ìgbàgbọ́ ni tí wọn àmàmà dájú pé ọlọ́run bó gba wọn ni a ní ọjọ́ tó tóbi ọjọ́ bá ní sè yawma yaqumu nnasu li rabbil alamin ọjọ́ tí àwọn yòó dìde táwọn yóò dìde fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala láti yẹpẹrẹ ara wọn bá ní sè so ìdìde táwọn yóò dìde wájú ọlọ́run ọba lọ́jọ́ gbéra kìyàmà ni wọ́n dìde lẹ́ni tó wà ní wọ́n dìde lẹ́ni tí kò wọ bàtà wọ́n dẹ̀ dìde lẹ́ni tí kò dábẹ́ bákan náà òógùn àwọn èèyàn yóò mú wọn dé etí orí báyìí tí ó ń bẹ́nu àwọn èèyàn tó yẹ pé òógùn rẹ̀ yóò mú débi kókósẹ̀ ó ń bẹ́nu àwọn èèyàn pé òógùn rẹ̀ yóò mú débi ojúgun ó ń bẹ́nu àwọn èèyàn pé òógùn rẹ̀ yóò mú dé orúnkún àwọn míì yóò mú dé ibi ìbàdí àwọn míì òógùn ó mú wọn dé gbáyà àwọn míì òógùn ó mú wọn dé tí ọ̀rọ̀ àti bí ẹ̀ṣẹ̀ ń kálukú bá ti pọ̀ tó bẹ́ẹ̀ ni yóò ṣe máa wà nínú ogun rẹ̀ lọ́jọ́ gbọ́nà kìyàmà ọjọ́ táwọn èèyàn wà wà ní ogun yìí Ọjọ yìí àwọn èèyàn gbogbo èèyàn ó dìde níwájú ọlọ́run bá ta'ala láì wọ bàtà ni àìlè yóò máa àmì yẹpẹrẹ níwájú Ọlọrun bá Allah pé àwọn yẹpẹrẹ wájú Ọlọrun. àwọn èèyàn lẹni tó wà ní òwò àwọn táwọn èèyàn wá ní máa wùdí ara wọn tí nǹkan yìí bá ṣẹlẹ̀ àdẹ́bí sọ lọ́wọ́ fúnra mi kò yẹ àyíṣà pé ọjọ́ yẹn lágbára kọjá pé kéèyàn ti ẹ̀rí fóun kí èèyàn rántí fóun wà òun náà èèyàn jẹ́ òun ní ríra rẹ̀ fóun wà òun mi lé tó yóò rẹ̀ nínú wà òun eré báyìí tó ń sọ fún wa nípa bọ́jọ́ gbẹdẹ̀ kìyàmà bóyá tóbi tó bọ́jọ́ kan ọjọ́ tó tóbi ni lọ́jọ́ yẹn ọjọ́ tí ó le koko ọlọ́jọ́ yẹn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní tí wọn ò gbàgbọ́ tí wọn ò lámọ̀dájú pé á gbé wọn dìde lọ́jọ́ ọjọ́ yìí ọjọ́ tó tóbi báyìí ọjọ́ táwọn yóò dìde níwájú ọlọ́run bàbá subhanahu wa ta'ala oríba yìí so wọ́n dìde lẹ́ni tó yẹ pẹ̀lú àwọn fọ́lọ́run bá ní ibi mas'ala wà ń bẹ̀ ilé ìjọ yẹ kí a gbé yẹ̀wò òun náà ni pé ká dìde fún èèyàn nítorí àti yẹpẹrẹ ara ẹni sí èèyàn yẹn nírú ìyẹpẹrẹ téèyàn máa ń yẹpẹrẹ ara ẹni fọ́lọ́run bá Allah subhanahu wa irú ìyẹpẹrẹ yẹn haramu ni a gbọ́dọ̀ dìde irú ìyẹpẹrẹ a dìde irú ìdíje yẹn fáwọn èèyàn olùjẹ́ pé hadith tí alimam ahmed muhammad gbà wá ó ní mọ̀ntánrọ̀hù an yàtàmátàrà láhùn náà tó kìyàmán fàdíyàtàmáwà màkàájàhù mínà náà arábìnrin gbogbo ẹnikẹ́ni tó bá ń dùn mọ́ pé káwọn èèyàn máa dìde fóun nítorí àti yẹpẹrẹ ara wọn fún òun ó máa ń dùn mọ́ gbogbo ẹnikẹ́ni tó bá máa ń dùn mọ́ káwọn èèyàn máa dìde láti yẹpẹrẹ ara wọn fún fàdíyàtàmáwà màkàájàhù mínà náà anábì sallallahu alaihi wasallam ní kí wọ́n ní bẹ́ẹ̀ kó wá ìjòkó rẹ̀ sínú náà torí pé ìwẹ̀ ní bẹ́ẹ̀ wọ̀ náà ibùjòkó rẹ̀ kúrò níbẹ̀ lọ wá sínú náà so ló fi jẹ́ sí pé ìmá jìde láti yẹpẹrẹ ara àyàn fún ẹ̀dá nǹkan yóò lẹ́tọ̀ àyàfi tó bá jẹ́ pé abẹ́ jìde bóyá nítorí àtìrán ẹni yẹn lọ́wọ́ láti ṣe nǹkan tẹ́ni yóò nípapá láti ṣe abẹ́ jìde láti ràn lọ́wọ́ láti ṣe nǹkan yìí àbí abẹ́ jìde láti kíyàn kú oríire tó ṣẹlẹ̀ sí pé báyìí eléyìí tó ṣẹlẹ̀ sí káàbù mani ìjọ tọ́nà ọba àdìkẹ́ lágbà táwùbà wọn ọmọ ọ̀nkù rẹ̀ dìde láti lọ kí kú rire orí bá yìí sì irú àwọn ìdìde yẹn àbí ìdìde eléyìí tí máa ń ṣẹlẹ̀ láàrin bàbá sọ́mọ kọ́mọ dìde fún bàbá kí bàbá dìde fọ́mọ orí bá yìí sì àbí ìdìde tí àwọn èèyàn máa ń dìde fáwọn olórí wọn nítorí àti àwọn lọ́wọ́ orí bá yìí sì tò eléyìí tí alẹ́bìsọ́ lọ́sọ̀lá ń pa àwọn èèyàn sáàdì láti ẹgbẹ́ kan ṣe fún sáàdì lórí nǹkan gùn tó yẹ báyìí tó dẹ̀ ti ṣeṣe tó yẹ báyìí so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìdílé tó jẹ́ sí wípé eléyìí báyìí kò kò kó sínú àwọn kẹta ń sọ yìí ló jẹ́ pé àfáwà ibn abdulbar ìgbà tó ń sàlàyé hadithu mansarrahu an yata masara lahun nasu qiyaman falyatabawa maq'adahu min an-nar wọ́n ní ẹni tó bá dùn mọ́lá náà bí sọ tó bá yẹ pé èèyàn kan keje kó dùn mọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn dìde fún nítorí pé bọ́yá wọ́n fẹ́ fi pọ́n lé kéde pé wọ́n rẹ̀ bí yẹpẹrẹ ara wọn fòfin ìṣẹ́ pé bóyá òun ló dùn mọ́ pé ah, tí wọ́n bá ah, ni ẹ̀yin ẹ̀ẹ́dẹ́ ah, ní ẹ̀kọ́ báyìí ẹ̀ẹ́dẹ́ ládàbí rárá o tí èsì pé rú èèyàn bẹ́ẹ̀ so téèyàn dìde fún àwọn èèyàn bẹ́ẹ̀ kò sí ìṣkáàdì gẹ́gẹ́ bí àpá wa ìmú àdìdár rírà yìí ẹjọ́ bá yìí sàlàyé nígbà tó ń ṣiṣẹ́ tó hadithi rírà yìí ṣùgbọ́n tó bá ti yẹ́ sí pé nǹkan yẹn yóò padà máa lápá lórí ẹ̀mí ẹni yẹn tó kéèyàn kéèyàn má dìde fún ma àbí kẹ́ni yẹn kó tètè ya kọ́ nítorí kọ́ńbà ṣe kí ni kọ́ńbà kú bára rẹ̀ kọ́ńbà sọ ẹ̀dọ́ máa ná lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà orí báyìí lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà tó tẹ́yàn bá wà lórí ìjòkó kan fúnbà pẹ̀rẹ́ ìsinmi èèyàn wà lórí ìjòkó èèyàn wá rí àfà téèyàn fẹ́ pọ́nlé èèyàn lè dìde fáfà kan wá jòkó lórí ìdíyàn jòkó tó pé hápù yẹn ni yíwọ ẹran ni èèyàn sì wò pé inú kátà lè fi pọ́n àfà lé láti fi wà láwùhàn tó àfà yẹn tí àfà dáadáa làfà yìí ẹni tá ni ẹni tí tó jẹ́ báyìí bí náà gbá irú àyè yìí ló lẹ́tọ̀ọ́ ká bá yìí jókòó sí tò nítorí àti ṣe àfihàn ìfẹ́ àti àfihàn kílẹ̀ ń pè àpọ́nlé sí àfọ́ àyìn so ṣùgbọ́n káwá dìde láti jọ́sìn pé èèyàn kan àbí ká dìde láti yẹpẹrẹ ara wa pé èèyàn kan irú ìdílé tá a máa fi yẹpẹrẹ ara wa fọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala kò lẹ́tọ̀ọ́ pé èèyàn kankan àfọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala olóòfin jẹ́ pó pàtàkì gan yawma yaqumu an-nasu li rabbil alamin ká gbọ́ yé wípé irú ìdìde wo làwọn yóò dìde fọ́lọ́run ọba lọ́jọ́ gbẹ̀rẹ̀ alkiyama ẹgbà wá wá látọ̀dọ̀ alimami Bukhari àti àdọ̀ alimami Muslim tàbí sàlàyé lórí ìdìde lánàá bí sallallahu alaihi wasallam ìtọ́nà ọba àdìkẹ́lá ń sọ nínú àyà yìí kò yẹ báyìí sí tó pé àwọn èèyàn wọ́n dìde fọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala hufatan lẹ́ni tí ò wọ bàtà ìrọ́tàn lẹ́ni tí ó wà ní òhùrùlà lẹ́ni tí ò dábẹ́ni kò yẹ báyìí sí so eléyìí báyìí nínú àwọn ìdìde tí nínú àwọn ìtumọ̀ tí ìdìde fọ́lọ́run ba lọ́jọ́ yìí tó kó sí nínú ìdìde yẹn ìdìde ìdìde tó fi fọ́lọ́run ba pẹ̀lú ara níwájú ọlọ́run ni lọ́wọ́ kò tẹ́dà kankan àti kírù kí n nǹkan ìṣẹ̀lẹ̀ tí lọ́jọ́ gbèrà kìyàmà kò tẹ́dà kankan tí ó mórí bọ́ kúrò mẹ́ pé a ah, èmi ò lè ah, èmi ọ̀wọ̀ bàtà ń tèmi òru kí nìyẹn èmi ò sì lè wà òhun èmi ò sì dábẹ́ kódà dé ọba wù bẹ́ẹ̀ kò lágbára láti ṣe bẹ́ẹ̀ torí pé ọjọ́ yẹn límani mulkul yawm lillahi al-wahidil qahhar الله lọ́wọ́ bá Allah مالك wa ta'ala wuni maliku yawmiddin maliki yawmiddin tabanika kàbí ọjọ́wánu suratul fatiha maliki yawmiddin òjíbà yìí sọ́lọ́wọ́ bá ní maliku yawmiddin àbí so òun lọ́ba tó yẹ pé òun nìkan lọ́ba tó ní kápá lórí ọjọ́ ìgbéjà kìyàmà ọjọ́ ẹ̀san ọjọ́ ìdíro ilé jẹ́ pé kò sẹ́ẹ̀dì kankan tí ó bá jù fáǹfà lórí ìníkàpá lórí ọjọ́ yìí òun sì lọ́ba tó yẹ sí pé yóò máa bèèrè lọ́wọ́ àwọn ẹ̀dá lọ́jọ́ gbìdà gbìdà rẹ̀ pé limani mulkul yawm tààlẹ́ni tó ní ọlá tó ní kápá tó lágbára lónìí lórí gbogbo nǹkan òun náà yóò máa dára ẹ̀ lónìí kò tẹ́lẹ̀bọ̀dì tó lè dá lọ́wọ́ bá Allah subhanahu ọba ọ̀kan agbára kankan láti ṣe nǹkankan lọ́jọ́ pẹ̀lú alìkìyàmà àti tọ́lọ̀ ọba lọ́sùn máa tọ́lá bá ṣe ní wọn lórí olóbi jẹ́ sí pé àrẹ́bìsọ̀ lọ́sùn jẹ́ pé wọ́n rí pé nígbà táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí máa jáde nù sàárè òun lẹ́ni àkọ́kọ́ tí ó kọ́kọ́ jáde nígbà tí sàárè bá lanu nígbà tí ilẹ̀ bá lanu òun lẹ́ni àkọ́kọ́ tí ó kọ́ jáde tó wọ́n bá wá jáde sórí ilẹ̀ ẹni àkọ́kọ́ tó wọ́n kọ́kọ́ rí kó ti wà lórí ilẹ̀ tó wọ́n wọn jáde gbogbo apátápátá àmàlò sí mashal ní òhò ni òhò ọmọlúwàbí kò ní sí asọlọ́rùn ẹnìkankan bẹ́ẹ̀ ni kò ní sí bàtà lẹ́gbẹ̀ẹ́ ẹnìkankan bẹ́ẹ̀ ni kò ní sí bẹ́ẹ̀ ẹnìkankan kò ní dábẹ́ kàmá ẹgẹ́ bí mo fẹ́ rántí àyà yìí ni kàmá bàdá tó ń ta ìrùjú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ bọ́lọ̀wọ́ bá àríkẹ́lá bó ti dá yín nígbàtẹ́ bẹ̀rẹ̀ tẹ̀lé ayé nígbàtẹ́ wà ní ayé bẹ́ẹ̀ náà lẹ́kì padà tọ́dọ̀ lọ́wọ́ bá lọ́sùn fún àwọn arájọ́ ìgbàtíyàmù ìgbàtà wálé ayé àwọ̀ bàtà wá bàtà wálé ayé àwọ̀ sọ wá bàtà wálé ayé àwọ̀ ilé ní tí ò dá bẹ́ẹ̀ wí bá so ìgbàtà délé ayé láyẹ̀jẹ́ ń ṣe àwọn nǹkan yìí wí bá yìí tábà padà tọ́dọ̀ lọ́wọ́ bá lọ́sùn ti wálé ayé náà láti padà tọ́dọ̀ lọ́wọ́ torí ẹ̀dá ó yẹ pẹ̀rẹ́ wájú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala gidi gan yawma yaqumu an-nasu li rabbil alamin oye báyìí sí so eléyìí báyìí nǹkan tó lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó ń sàlàyé nínú ara yìí náà lẹ́yìn yẹn ni ọlọ́wọ́ bá Allah subhanahu wa sọ pé kalla inna kitabal fujjari lafi sijjin ah, ṣùgbọ́n ọ̀rọ̀ nípa àyà yìí náà ọ̀rọ̀ tó yẹ pé ó pọ̀ níwọ̀nba díẹ̀ ni oyíbà yìí tó pe sí pé a ní láti kóra dúró èyí tí ó fi so a bẹ̀rẹ̀ ní orí àyà ẹlẹ́ẹ̀kẹjọ yìí oyíbà yìí so nàmàrí kìsà àyà ẹlẹ́ẹ̀kẹjọ so lórí ayẹ̀lẹ̀ kejì yìí inshallah karim láti bẹ̀rẹ̀ tó bá di lọ́la pẹ̀lú gbọ́lọ́wọ́n bá Allah subhanahu wa so ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala nínú ayà yìí ó sọ̀rọ̀ nípa àkọọ́lẹ̀ àwọn kèfèrí lọ́jọ́ gbẹ̀dẹ̀ àkíyàmà ilé ìlú ìtàkíyàmà kàlàyé so kọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó yọjà rí tó sọ́wájú ọ̀lálọ́ alájọ́ kan sọ́lọ́wọ́n bá so síwájú kí a tó gba ìbéèrè so wọ́n ní kí ara wa létí ìdánilẹ́kọ̀ọ́ alẹ́ so eléyìí tí àdìsá àlàbìyà àti tí wọ́n tí wọ́n ń ṣe fún wa lọ eléyìí tí wọ́n bẹ̀rẹ̀ lánàá so ẹgbẹ́ bá ṣe mọ̀ wípé inú Ramadan ní alẹ́ Tuesday àti Wednesday ó láwọn ìdánilẹ́kọ̀ọ́ tí a ti là kalẹ̀ tí ó mọ́ ń wáyé so lánàá wọ́n dá wa lẹ́kọ̀ọ́ nípa aspiration nípa idán so ìtẹ̀síwájú àwọn àlàyé lórí ọ̀rọ̀ idán náà ni wọ́n ìtumọ̀ bá wa sọ lálẹ́ òní pẹ̀lú gbọ́nà ọba lọ́sùn kánú àlàká gbìyànjú ká tètè lé ká gbìyànjú ká tètè lé torí pé àpá wa àti wọ́n jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ àwọn náà ń tètè dé so kọ́nà ọba kọ́ bá sanwó-ẹlẹ́sàn rí kọ́nà ọba kọ́ mọ́tò wọn rí ládàá rí nílẹ̀ yàtí òwélé tí a bá ṣe láǹfààní láti gbọ́ náà àti tààrin àti tòní ni àtẹ̀wélé tàbí ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kọ́nà ọba kó dé kó sáǹfààní fún wa nílé ayé àti ní gbangba alkeyama náà fi bèrè dáadáa wọ́n láwọn fẹ́ béèrè nípa ìdájọ́ dada wípé ǹjẹ́ irú nǹkan báyìí tó dáa nínú Islam kí èèyàn máa ní dàda nínú ẹbí àbí téèyàn máa fọmọ́lẹ̀ pẹ̀lú irun dàda tí ìgbàlá yìí ń nínú Islam pé bẹ́ẹ̀ ó ti ẹ̀wù yẹn pé bẹ́ẹ̀ irun dàda yẹn yẹn ti fẹ́ náà dàda orúkọ àbí sọ ni eré tó yẹ sí pé Yorùbá máa fi ń pe ọmọ tí irun rẹ̀ bá ta kókó ọmọ tó bá di wá látọ̀run pẹ̀lú àyè sí so irú ọmọ irú ọmọ bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní dàda Yorùbá láwọn orúkọ àbísọ tó pọ̀ nínú ẹ̀ ní ìdí wà nínú ẹ̀ ní òjò wà so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so irú ìṣesí tí wọ́n bá gbé wáyé òun ni wọ́n fi ń sọ ní orúkọ irú ẹ̀ ní Àlàbá Ìdòwú so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so nínú àwọn ọmọ bẹ́ẹ̀ inú wọn ni dada náà a sẹ́rí nǹkan tó ma ń fa dada òun náà ni kéèyàn máa fa àwọn ọmọ lọ́jọ́ kejì sẹ́rí kéèyàn fà wọ́n bá ń so ń dada ni tó ní pé téèyàn fa ọmọ lọ́jọ́ kejì tí wọ́n mọ́ yóò bá wù padà ìrùn ó wù torí dada yẹn náà bá dada yẹn lórí rẹ̀ tẹ́bà fi lè fa tí òun yóò padà wù sí ọ̀nà tó da ní òun bẹ̀ nítorí ẹ̀rọ ìfẹ́ fa láwọn tí nǹkan yẹn tí nǹkan yẹn jọ lójú tòun ìfẹ́ fa torí pọ̀ nígbà táwọn bá ti lè fa òun yóò bá padà wá wù kò ní jẹun dáadáa mú àbí so nǹkan tí máa ń fa àrùn dáadáa yẹn nìyẹn tẹ́rí ọmọ tó bá ti lè gbérù yẹn wáyé ìgbàgbọ́ àwọn kèfèrí ni pé wòlíì ni wòlíì ni wọ́n bẹ́ẹ̀ tí ó gbàgbọ́ àwọn kèfèrí yẹn àwọn kírísítẹ́nì yẹn òun náà ni ó fọ́n káàkiri lọ́dọ̀ àwọn èèyàn náà láwùjọ yìí tí ó pé tó wọ́n tí ọmọ bẹ́ẹ̀ bá ti gbé irú èèyàn wáyé wọn ò pé àyè má pa o tẹ bá pa orí ọmọ fọ o wọ́n lè sọ pé orí gan ní ọ̀padà fọ́ kú tẹ bá pa ọmọ pé wọ́n ní ìfárun dáadáa àwọn ìfárun dáadáa àwọn kírísítẹ́nì ó ní wòlíì ni tó yẹ jẹ́ pé lọ́dọ̀ àwọn kírísítẹ́nì ẹ̀rí pé àwọn cross kéékèèké kan nísinsìnyí kan báyìí jẹ́ tó ń bá wọn so márùn wọn báyìí so wọ́n láwọn àdìsọ́kan tí wọ́n pẹ̀lú dáadáa sọtẹ́yìn bá pa àwọn ọmọ lọ́jọ́ kejì islam ní kápá pàápàá jùlọ ọ̀ràn àyàn ní kápá àwọn ọmọkùnrin lọ́jọ́ kejì ọ̀ràn àyàn ní kápá àwọn ọmọkùnrin lọ́jọ́ kejì ṣùgbọ́n ọmọbìnrin ní tó dáa jù ní ká má parun rẹ̀ lọ́jọ́ kejì ní tó dáa jù ní ká má parun rẹ̀ táàbà parun rẹ̀ lọ́jọ́ kejì tó bá gbé tó bá di dáadáa ó yé ìjọba ìdí nínú àwọn nǹkan tó lè tó sọ́jẹ̀ tó ká bá àwọn ọmọbìnrin jẹ́ nìyẹn tó bá ti gbé dàda ni tó lọ́mọbìnrin ó padà máa di irun nígbà tó bá ti wá gbé dàda wá ẹ̀mọ̀ ní ti irun ìrìn òní ti padà gbé máa dì má tó di so láti yẹn bá wá ń gbé irun báyẹn káàkiri so irú yẹn ni a jẹ́ pé lòrúrọ̀ ti wà fún kápárù ọmọbìnrin bẹ́ẹ̀ kápárùn fún un náà nìyẹn nítorí kí irun tí ó ti é dì kó lè padà wá wù lórí ẹ̀ tó di báyìí so àwọn Yorùbá àtàwọn àwọn kèfèrí àwọn ni wọ́n máa ń pàtàkì dáadáa so tá bá wá padà wá rí èèyàn kan bóyá rí èèyàn kan nu fámílì fẹ́ pé ó wá ya dáadáa yẹn bóyá kò wá fa ó wá òkú nǹkan bílẹ̀ kò sí láì fi o ìdí pé láì fi ń bẹ̀ títí pé haramu ni pé irun dáadáa irun haramu ẹnu àwọn nǹkan tó kàn so papọ̀ mọ́ táwọn èèyàn ní láti tọ́kàn pẹ̀lú ẹ̀ àti tó ń líìdì sí i tí ò yẹ kó léèdì ní tọ́ba ifá bá tolúṣe wa òun nìkan ni ibi tí ìṣòro wa tí ò bá ti sí yẹn tọ́ àbí pé bóyá irú ẹ̀ tí ẹ̀ ṣẹlẹ̀ but eventually bóyá ìgbà tí nǹkan fi padà wáyé tó yẹ báyìí sí ọmọ yẹn náà ti padà rò pé irun yẹn ló wù òun bẹ́ẹ̀ tó bá ti maintain ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ torí pé yẹn lè dá ọrùn sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so àbí àti ẹ̀ padà fa nígbà tá a fa irun míì tó wá náà so nígbàtà tí dàdá wá padà wá wù ọmọ ẹwà wípé ẹ̀dàkọ̀ ìfilẹ̀ àbúbìrẹ̀ wípé ah, èmi ti ẹ̀ láìkì dàdá ìgbẹ̀ jẹ́ máa bá mẹ́ntẹ́nì rẹ̀ kí máa bá tọ́jú rẹ̀ mọ́ láìkì rẹ̀ kò sí láìbí rẹ̀ kì ti dẹ̀ tẹ̀gbìn clear bo ara wọn láàbí ìbéèrè méjì ni ìbéèrè aláwọ̀kọ́ ni pé kí ni ìdájọ́ ẹni tí ń gbá rẹ̀ tí ò kí ọ̀run tọ́bá wá ṣe wá sí fún tọ́bá pàkíyèsí ẹ̀sẹ̀ àà kò lè jẹ́ ń gbá rẹ̀ tẹ́ kí ọ̀run yóò ní adájọ́ fi mílẹ̀ jarí ní bá ń sìn bó ṣe ó lọ́rùn nìyẹn tó yọ́ máa lagídí àbẹ́ẹ̀kọ́ ni so kò ní gbọ́ àkíyèsí yóò ní àníyàn lọ́wọ́ bó wù àbí so ẹ̀rí pé wẹ́ni bẹ́ẹ̀ in tí ó gbára léyìí ìfẹ́ ẹnú ni àgbèrújú ó ṣe wọ́n bá yìnyàn lọ́nà ọgbọ́n òkò mọ́gbàwẹ̀ náà tẹ́bà ní jù tó ọ́ kó mọ́gbàwẹ̀ náà ni kọ́nà rẹ̀ lè pọ̀ kó lè dáràn yẹn kó lè pọ̀ dáadáa kọ́ sọ pé àníyàn lọ́nà ọgbọ́n ó tẹ́bà ní jù ìrún ṣáájú àwẹ̀ وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان ها لمن استطاع إليه سبيلا so níbi ẹgbàwá mi ẹgbàwá mi wọ́n máa ń gbé sọ́ọ̀mù Ramadan sí gbẹ̀yìn ẹgbàwá mi ó gbé sáájú hajj kálíbà àmọ́ ìgbé tó wà pépà lóṣì so ẹgbàwá mi máa ń gbé sí orígun ẹlẹ́ẹ̀kẹrin ẹgbàwá mi gbé sí orígun ẹlẹ́ẹ̀karùn-ún tó túmọ̀ sí pé ẹ̀rí pọ̀nà rẹ̀ jìn sí orígun ẹlẹ́ẹ̀kejì níbi ọ̀run so wọ́n tẹ́ pé ò tí ìyẹjú ń bi irun ọ̀nà múra sí ààrẹ gbígbà orígun ẹlẹ́ẹ̀kẹrin àbò orígun ẹlẹ́ẹ̀karùn tọ́jú orígun gbẹ̀yìn olùmúra sí orígun ẹlẹ́ẹ̀kejì gan ò múra sí pẹ́bà so eré tó tẹ̀sùn wọ̀jú ni bá ń gbààwẹ̀ tí ni torí pé táríkù sọ́lá ẹni tó bá gbèrò jù sílẹ̀ tí ò kírun pẹ̀lú òròjú ló fi gbé jù sílẹ̀ pẹ́bà yìí sì káfíìrì ni pẹ̀lú eré tó tẹ̀sùn wọ̀jú lọ́nà àwọn àfà so tó bá tiẹ̀ wàá gbà wípé wọn ọ̀jọ́ ọ̀ràn yàn àbí wọn pàtàkì gbogbo ẹ̀nà àwọn afáàkò fi káfìrí bó bá gbàwẹ̀ kò lè ráwẹ̀ tó bá tó wá jẹ́ pọ́gbà pọ́rọ̀ yẹn ní lóòrò líle díkì káfìrí lè tó tẹ̀sùn ẹ̀jù lọ́nà àwọn afá tó bá gbàwẹ̀ kò láwẹ̀ tó ká gbìyànjú tí a jìnà sí fẹnu kádẹ̀mọ̀ pọ́rọ̀ so tó yẹ pé ìró àti bùbá lásán lọ́dún kí òun fún ọgbó ara wọn tó jọ ọ̀ràn èèyàn tí wọ́n bò lórí ọ̀run nǹkan ẹgbẹ́ obìnrin bò lórí ọ̀run gbogbo obìnrin tí bá ń kí ìrọ̀rùn báyìí kò sí èméjì lé kò nírun kò sí èméjì lé pé kò nírun pé báyìí sì ibi tíyapa tíyapa wà lọ́dọ̀ àwọn àbá òun la tẹ́lẹ̀tẹ̀ nìkan ni pé sátẹ̀lẹ̀tẹ̀ ní hàn àbí kò lè hàn kankan ibẹ̀ níyapa wà lẹ́yìn àtẹ́lẹ̀tẹ̀ ìtìfáàkì sì ń bẹ ìpanupọ̀ sì ń bẹ wípé ojú rẹ̀ àti ọwọ́ rẹ̀ débi ọrùn ọwọ́ ń bì kéṣe bí débi gbọ́nwò débi ọwọ́ ọrùn ọwọ́ ń bì ó lè hàn nígbà tí kò bá sí láàrin àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí àjòrí ìtìfáàkì wà ìjìmáì wà ẹgẹ́ bí àfáwádùn tèmíyà àtàfáwádùn mọ́bìr ẹgẹ́ bá ṣe gbé ìjìmáì wà lórí ilé wípé ìpanupọ̀ wà lọ́dọ̀ àwọn onímọ̀ lórí wípé tóbìnrin ò bá ti sí láwùjọ àwọn tí ò lẹ́tọ̀ọ́ sí àjòrí ó lè sí ojú rẹ̀ ó dẹ̀ lè sí ọwọ́ rẹ̀ débi ọrùn ọwọ́ so ìyapa wà lórí àtẹ́lẹsẹ̀ àtẹ́lẹsẹ̀ ìyapa wà lórí àtẹ́lẹsẹ̀ pé báyìí so a lẹ́yìn yẹn gbogbo tó kù ó gbọ́dọ̀ bó ìtìfàkọ̀n ìpanupọ̀ wà mẹ́ tó jí báyìí sí ó tó wá bó àtẹ́lẹsẹ̀ yẹn gan ló tó wá tẹ̀sùn wọn jùlọ pé báyìí so obìnrin tó wá ń kírun pẹ̀lú ìró àti bùbá ẹwà ríhun tí ó ti yọlẹ̀ nínú àwọn nǹkan tí ò gbọ́dọ̀ yọlẹ̀ so nínú àwọn nǹkan tó ti jọ́ran èèyàn tó jẹ́ ṣòro kù sọ́lá nínú àwọn májẹ̀mú tí wọ́n fi lálàáfíà ṣòrótò sí àti sọ́lá òun náà ni sátúrù làwòrán òun náà ni ká bo òhó wa so gbogbo obìnrin tó bá ń kírun pẹ̀lú ìró àti bùbá kó bó òhó rẹ̀ kó lè níhùn aslan ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tí kìí ṣe mùsùlùmí tí ń kírun abẹ́ni tí ń kírun tẹ́gbọ́n wà lára rẹ̀ gbogbo àwọn eléyìí làwọn ṣòrótò sọ́lá oríba yìí so nítorí ẹ̀ ó máa ń jẹ́ nǹkan ìbànújẹ́ gan tí wọ́n bá rí àwọn ìyá ìyá oríba yìí àtàwọn obìnrin tí wọ́n àká ẹ̀sìn fún tán kí ọmọ pẹ̀lú ìwà àti bùbá so àánú èèyàn máa ń se wọ́n pẹ̀lú pé àwọn ọ̀run tẹ́ǹkì àwọn ọ̀run tí ò ní túmọ̀ ni àti tòbù lẹ́ǹkì ìran tí ò wọlé ni torí pé àwọn mọ́jẹ̀mú oorun tí wọ́n fi lálàáfíà kò pé so bẹ́lẹ̀ ìṣe jẹ́ ni هذا والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك